mo fẹ́ ká kọ́kọ́ kí gbogbo àwọn fáǹsì wa àti wà lórí ètò wa. gbogbo àwọn ọ̀tọ̀kùlú. ṣé ẹ mọ rísì tí mo fẹ́ ká kí àwọn fáǹsì wa. ó ní pé a ti sọ fún wọn pé a ti rearrange time tá a ṣe program. bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ gbọ́ sí wa lẹ́nu. a ti jẹ́ kán mọ̀ pé ẹni tí ò bá join wa láago kan ọ̀sán ẹni yẹn lè miss first program. first program. so mo wá rí i àwọn èèyàn on point ni. bẹ́ẹ̀ni akí gbogbo ẹ̀yin fáǹsì QH radio nílé lóko àti lẹ́yìn odi. akínyìn o. wípé ẹ kú ìtẹ́tísí ẹ̀dẹ̀kú títẹ̀lé tẹ̀ǹtẹ̀lé wa. bẹ́ẹ̀ni. àwa náà dẹ̀ wá ń sọ fún yín wípé ó kú òkú nìbọn ró. bẹ́ẹ̀ni. aago kan ọ̀sán Ghana time ọjọ́ tí ètò bá ti ní wáyé a ti sọ fún yín pé tó bá di lọ́la o ètò ò ní wáyé o. so that ẹ lè ní ìkẹtẹ fẹ́ ṣe o. ṣùgbọ́n ọjọ́ tí a bá ti sọ bẹ́ẹ̀ fún yín tẹ́ ẹ bá fẹ́ máa gbọ́ program yìí lásìkò tá à ń ṣe lọ́wọ́ gangan ní Ghana ẹ try ẹ máa ẹ máa tan rédíò yín sí QH rédíò tó bá tiẹ̀ ti ń di nǹkan bíi ten minutes to one ó ní kẹ́ ẹ ti gbé rédíò yín sí QH rédíò so that ẹ ní miss first program ẹ ṣe gan ni adúpẹ́ lọ́wọ́ yín bákan náà gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé ẹ ti wà lórí rédíò tẹ́ ẹ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí ẹ tètè mọ́ bá ah, àwọn èèyàn tètè fowó kọ́ ránṣẹ́ ah wọn ẹ mọ bí tó tẹ̀ tó wá fọ́nì sí mi aláàjì àwọn èèyàn ti wá mọ̀ bíi gbígba bíi rẹ́gísítà ni. wàláì tàlà ẹ tètè mọ bá wa fọkọ yín ránṣẹ́ a appreciate gbogbo èyí tó jẹ́ pé wà lórí rédíò tó ń gbọ́ wa lọ́wọ́ ń sìn ẹ máa bá wa fi orúkọ yín ránṣẹ́ ẹ máa forúkọ yín ẹ máa bá wa tẹ ránṣẹ́ ẹ máa bá wa tẹ ránṣẹ́ àwọn èèyàn ti mọ̀ pé ìpàdé àpérò tá a fẹ́ ṣe lénìí hmm. wọ́n ní ìbùkún ni fún olùlàjà lórí ọ̀rọ̀ àǹtí Bukky Jesse àbí tí ẹ yẹn. n bẹ n bẹ parí ẹ ni. Ah, ok baba Sule. ìbùkún ni fún olùlàjà torí àwọn ni wọ́n máa ń gba ìfọ́nrún àti ìgbàtí. Ah, ọlọ́run ní kọjú orí fóònù mo ti dá sí o. Ah, torí tẹ́ ẹ bá fi lè wo àárín àwọn ẹ jẹ móró alájí ẹ mọ tán ẹ mọ tán pé móró. ẹ mọ tó fẹ́ mọ. alájí móró móró ní agbára lẹ́nu jọ mẹ́ta torí ìbùkún ni bọ́ọ̀lù làjà ni tẹ́ wí ni o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o àmórí fóònù náà da orí hmm. fóònù tẹ̀ ṣe yẹn ó ti dájú ẹ̀yin èèyàn um, ẹ jọ torí Ọlọ́run ẹ bá wa share program yìí fún ẹ̀yin ẹ̀yin tó bá pé ẹ jẹ́ fans yìí Kudi àbẹ́yìn tẹ́ bá jẹ́ fans àǹtí Bukky Jesse ṣe rí ó máa ń dùn mí gan tí n bá rí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n lo social media mm. fún wrong act ó máa ń dùn mí gan ṣe pé social media ó ń jẹ́ kí gbogbo wa ká súnmọ́ra wa bẹ́ẹ̀ni ó ń jẹ́ ká mọ́ra wa àdéhùn ẹlòmíì tá a mọ̀ rí social media láti pàdé ẹ̀ bẹ́ẹ̀ni ẹlòmíì social media ló ti pàdé ẹ̀ tó bá yé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ni ẹgẹ́ ìdíje wa ṣe bẹ́ẹ̀ni alhaji tó jẹ́ pé social media ló ti pàdé ẹ̀ tó tó ayé ẹ̀ ṣe ṣé kìí jẹ́ fún ìlàpẹ̀rẹ̀ kan mm. ṣé bí social media làwọn ti pàdé àwọn fáǹsì wa yìí bẹ́ẹ̀ni wọ́n sì ń tún ayé tiwa ṣe ni dáadáa wọn àbá ayé tiwa jẹ́ ẹlòmíì sórí ibú social media ni social media ni mọ nǹkan tó sórí ibú tí mo rántí báyìí pé ah òótọ́ lẹ́nu kan tó sọ yẹn hmm. torí ẹlòmíì girlfriend tó pàdé social media ló ti rí ẹni tó dẹ̀ bá yẹ̀ jẹ́ nìyẹn ẹlòmíì boyfriend àbí ọkọ ẹ̀ àwọn yẹn náà tó ti máa rántí nǹkan tí mo sọ pé ah irú tára jí sọ yẹn dẹ̀ ṣẹlẹ̀ sí mi náà má jẹ́ kó parí tá máa ń sọ yẹn ìwọ ni kó wá má jẹ́ kí social media bá yẹ̀ jẹ́ ìdí tí mo ṣe sọ̀rọ̀ yẹn ni pé àwọn méjèèjì tá à ń sọ sister Bukky Jesse àti Yèyé Kudi mm. influencers làwọn méjèèjì lórí social media lóòótọ́ nǹkan àwọn obìnrin máa le díẹ̀ ṣe ń pè nǹkan táwọn obìnrin máa ní bó ṣe máa ń rí ọ̀dọ̀ aláwọn ọkùnrin tó jẹ́ blogger náà o bẹ́ẹ̀ tí mo fẹ́ fàyọ́ mẹ́rin ni pé nǹkan kan bẹ́ẹ̀ tó jẹ́ pé ó da àwọn méjèèjì papọ̀ tí kò fi yẹ kí èdè àìyedè wáyé láàrin wọn ẹ̀yin fásiwá ìjọ ẹ sì máa sọ̀rọ̀ lé nǹkan tí mo fẹ́ sọ ètò mo wá fẹ́ sọ fún yín pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀yìn ìyá wa àtẹ̀yìn bàbá wa sọ lánàá àǹtí Bukky Jesse mo ti reach out sí wọn ibẹ̀ ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ mo dẹ̀ pè wọ́n àǹtí Bukky Jesse dẹ̀ ní kí n sọ fún gbogbo ẹ̀yin QH radio family wípé àwọn respect yín gidi gan wọ́n ní kẹ́ ẹ kọ déètì ẹni sílẹ̀ o wọ́n lẹ̀ lè gbọ́ káwọn bú Yèyé Kudi mọ́. DJ Babuji. baba. ẹ ń di ọ̀rọ̀ mi. mo ń di. ẹ̀yin aráalé ẹ máa tẹ̀lé ètò tàsìkò yìí ẹ máa tẹ̀lé ètò tèmi o. àǹtí Bukky Jesse ní gbogbo ẹ̀yin èèyàn wọ́n ní kẹ́kọ̀ọ́ déètì ẹni sílẹ̀ o. wọ́n lẹ̀ lè gbọ́ káwọn wọ́n ní fact tán bá rí ẹnìkan tán tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ torúkọ ẹ̀ bá fi lè papọ̀ pẹ̀lú ọkọ̀ Yèyé Kudi tìtorí Yèyé àwọn òwúrẹ̀ ní sáré kó ń tàn àti wọn ò ní rò pé bóyá àwọn làwọn bá wí pé so ní bá a ṣe sọ yẹn àwọn ti ju gbogbo ìjà yẹn lẹ̀ fún gbogbo ẹ̀yin QH radio family pátápátá wípé àwọn ò jà mọ́ àwọn ò dẹ̀ ní sọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí kú dí mọ́ mm. mm. wọ́n ládéhùn táwọn ṣe wọ́n lẹ́fìmọ̀ orí yẹn táwọn jẹ́ mo wá fẹ́ kí ẹ̀yin tẹ́ bá súnmọ́ yèyé kudi náà ẹ sọ fún wọn pé bá a ṣe ta kọ́ọ̀lù lọ sọ́dọ̀ àǹtí búkì jèsè kọ́ máa retí kọ́ọ̀lù wa ẹ bá wa sọ fún yèyé kudi o pé kán máa retí kọ́ọ̀lù wa ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ wọn ẹ bá wa ìfọ́ọ̀mù wọn sílẹ̀ pé ìbùkún ni fólùlàjà hmm. ẹlòmíwà tẹ pé ẹni ẹ là nǹkan mọ́ lórí ilẹ̀ sọ́lẹ̀ kan. tó bá jẹ́ pé físíkà. ok orí fóònù ni àwọn náà níjọba ah, ọlọ́run ah, ìjọba yẹn wà ok <laughs> ìjọba ọ̀run <laughs> kùnì sẹ́dẹ̀ ara yé ẹ yé padà <laughs> olùgbàgbọ́ ayé ń gba ọ̀dọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe lọ́wọ́ orin yẹn náà àwọn orin orin àwọn kwaya jọ ni tó ẹ̀yin yẹn wa bó ṣe jẹ́ nìyẹn ibi tá a bá ọ̀rọ̀ ti àǹtí Bukky Jesse dé ṣe ìpànà la sọ̀rọ̀ àṣìṣe yẹn ní ànámọ́júmọ́ wọ́n dẹ̀ sọ pé àwọn fi gbogbo nǹkan yẹn àwọn filẹ̀ fún gbogbo ẹ̀yin fans kí wọ́n torí mo lẹ́yìn lè ràn mí hmm. pé kí n sọ fún wọn wọ́n dẹ̀ ní bá a ṣe sọ yẹn àwọn máa stop with immediate effect àdúrà mi ni pé Yèyé Kudi náà àwọn náà ní bá wa jiyàn àwọn náà máa sọ fún wa wípé bó ṣe rí yẹn pep àwọn òdẹ̀dẹ̀ sọ kankan mọ́ àlàáfíà dẹ̀ máa jọba ẹ wá jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká move on lórí justice tá n béèrè báwo lẹ ṣe rò pé inú àwọn ọ̀tá máa rí tí ẹ bá gbọ́ pé ah, ọlọ́run ṣe wọ́n ti ń bára àwọn ọ̀tá wọn máa tó fúbọ̀ tá n sìn nítorí náà ojú ò ní tì yín a kí gbogbo ẹ̀yin tí ẹ wà nídìí pé kí nǹkan ó dáa àwa tẹ ẹ ránṣẹ́ náà wọ́n ní ẹ bá rán níṣẹ́ làbẹ́rù. àbẹ̀rẹ̀ ń dá máa jẹ fún un. àbẹ̀rẹ̀ tá a máa jẹ fún un àti jẹ́ ti ọ̀dọ́ tàǹtí búkì wọ́n dẹ̀ ti promise pé ẹ́ wọ́n làwọn ò tó bẹ́ẹ̀ wọ́n lọ́n fi gbogbo láyẹ̀ pé gẹ́gẹ́ bí ọmọ tó ti léèrè wá wọ́n ní ẹ̀ ní gbọ́ káwọn sọ kankan mọ́. ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ yẹ̀yẹ̀ kú díẹ̀ bá wa sọ Olúwa adúpẹ́ o wípé àtọ́jú oorun dojú ikú àtìkù àládépọ̀ àìsàn olúwo ṣe o àwa tá a sọ fún yín wípé ó dàárọ̀ náà la sọ fún yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ wa ẹ̀yin náà tó jẹ́ wípé akígbe ó dàárọ̀ náà lẹ tún gbọ́ wa orí ọ̀fẹ́ tó tún tó yẹn mi rò bóyá ó tún wà torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní àjọdágbére fúnra wọn pé ó dàárọ̀ wọn ò jí sáyé o ọ̀pọ̀lọpọ̀ náà dẹ̀ gẹ̀rí ilé ìwòsàn lọ jí sí àfi hmm. yọ̀ wọ́n àfi gborúkọ lọ́hùn gan. àdúpẹ́ àdúpẹ́. a ti dé bá a ṣe ń dé o torí tí a bá dé tàbá dẹnu iṣẹ́ ṣíṣe báyìí òun là á ṣe ẹ̀yin náà dẹ̀ lè gbéṣẹ́ lé wa lọ́wọ́ tá a jẹ́ tẹ́ à ń ṣiṣẹ́ fún yín tá a jẹ́ kí tiyín di sí gbogbo nǹkan tó ń lọ pátápátá káàkiri gbogbo àgbáláyé especially ọ̀rọ̀ wa nàìjíríà ọ̀rọ̀ mohbad náà gbogbo ẹ̀ pátápátá náà la ṣe wà lórí ẹ̀. ọ̀rọ̀ nàìjíríà náà náà nìyẹn náà. tó jẹ́ wípé kò kò kò fìgbà kankan yẹ̀ adẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo yín wípé ẹ kú fẹ́ gbogbo ìgbà tẹ̀ ní sí wa ìfẹ́ tẹ wá ní sí wa o lágbára elédùnmarè ìlọ́po ìlọ́po elédùnmarè a máa fi dà fún yín gbogbo nǹkan yín tó mí àtèyí tí yóò mí ọlọ́run ò ní jẹ́ kí ọwọ́ ìbàjẹ́ kó kàn pátápátá gbogbo àwọn ọmọ tiyín náà wọn á máa rà lànà balógun babájídé lórúkọ tèmi tí gbogbo yín mọ̀ sí dj babs j a ti dé sórí ètò torí wípé adébíiṣẹ́ má ṣe bàbá ọ̀lẹ lọ́mọ ọ̀lẹ ni ọ̀lẹ ló ń tọ́ kí tó wá jẹ bàbá ọ̀lẹ grandfather ọ̀lẹ ni òun <laughs> ni grandfather ọ̀lẹ ṣe grandfather tó wà ní àwọn ọ̀lẹ ah, bẹ́ẹ̀ ni o grandfather wa àwọn high chief ọ̀lẹ́ ọ̀rọ̀ tó wà. bí àṣà wọn abẹ́òkúta rẹ̀ náà. a ti dé o a ti dé sí yín lọ́rùn a ní kẹ́ máa ṣiṣẹ́ yín o. kí iṣẹ́ máa lọ lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ kí iṣẹ́ máa lọ lẹ́gbẹ̀ẹ́ kan bó jẹ́ nu iṣẹ́ lẹ́wà ẹ kì í yẹ pc bíi tí bó dẹ̀ jẹ́ bluetooth torí wọ́n ti ṣe ayé ti yí padà mo tiẹ̀ mo tiẹ̀ jẹ́rìí àwọn ìyá èyí ò tiẹ̀ kì í kọ́ wọn ní ìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń lẹ̀ mọ́tì ni. Hmm ẹ wá máa jẹ́ kó lọ bó ṣe ń lọ ẹ kúlé o. àdúpẹ́ àdúpẹ́ ẹ ṣe gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa now kó tó di pé bóyá a máa lọ kéwì hmm. díje babjé baba hmm. ewì méjìlá tí àdùfẹ́ máa ké níbẹ̀rẹ̀ ètò ètò hmm, wà nílẹ̀ tí ẹ bá ti ń kéwì lọ ẹ wá ìlú lọ o <laughs> torí pé ṣé èsì kọ́kọ́rọ́ mọ́tò nìyẹn. <laughs> <laughs> torí sẹ́sọ̀ rẹ̀ lágbára. alájí bàbá mi kọ́kọ́rọ́ mọ́tò lùlù láì ṣọ̀tà jẹ́. níyẹn bàbá yìí kọjá sọ yín lẹ́sọ̀ dìlù. kò sí wàhálà. girama wa lamẹ́ríkà hmm. mọ̀jì ó bàjẹ́ àtàgbọ̀rọ̀ dùn. ìyá dáadáa. wọ́n ní à ń fẹ́ kí wọ́n dẹ̀ sọ wọ́n náà trust gbogbo àwọn olóyè pé olóyè tó bá ti tawọ́ sí yín káyà àjọ ká kí gbogbo wọn. Ah wọ́n ní àwọn ẹni ẹ̀ tẹ̀ kọ́kọ́ ṣáájú wọ́n náà rí pé kinní kan bẹ tí ò ṣẹlẹ̀ rí hmm. wọ́n ní àǹtí àdùfẹ́ ò tí ì kí àwọn olóyè rí kán kí gbogbo àwọn olóyè. olóyè ah òótọ́ ni ah, oh, ṣe wá rí ya girama wa mọ̀jú bàjẹ́ àtàgbọ̀rọ̀ dùn wọ́n á ní kí n fẹ́ ìméjì lówó. Oh wọ́n lọ dẹ̀ mọ̀ pé àwọn olóyè ẹ mọ̀ sunkún. ẹni tó bá jí tó bá ṣiṣẹ́ <laughs> tó gbẹ ẹ ò ní yé bá gbé. ẹkún ayọ̀ ló ti gbọ́ mi. ẹ ẹ wá sunkún. akọgi ni mí. tí o gbọdọ̀ sọjẹ. bẹ́ẹ̀ni. ẹkún náà wá sọ. nígbà ajá kan ògì kílódé ìwà àtọ́ ọmọjú akọgi tiẹ̀ fọkànjú ara. jí fọkànjú. so. Eh, ìyá wa girama eh, wa láti amẹ́ríkà mọ́jú bàjẹ́ àtàgbọ̀rọ̀ dùn. màmá. wọ́n ní bọ́kà àwọn ṣe ni pé kẹ́ ẹ ṣe pé kẹ́ ẹ tiẹ̀ káàntì àdùfẹ́ kí gbogbo àwọn olóyè hmm. bọ́n bá dẹ̀ ṣe ń kí wọn ẹ sì gbọ́dọ̀ máa lu ìlú tó bá bá mu. Ah, ìlú tó bá mu gidi. ẹ̀yà wa ìlú wa ah, a máa gbé gángan jáde o a sì gbọ́dọ̀ máa a máa gbé gángan jáde àbí bàtà dẹ̀ ni. so lẹ́yìn ìgbà yẹn hmm. ọlọ́jọ́ ìbílẹ̀ máa kọ́ kì. ah okay ẹ kí ọlọ́jọ́ òbí ẹ bá ti kí wọn tán the same time yẹn. àtọ́jú oorun báyìí mo ti ń gbóòórùn eh, jollof rice. Ah, ẹ máa ń tẹnu mọ́ kínní ipò. Ah, alájì jollof rice àti chicken ni. Eh, òróró náà fi di ni àbí. nítorí ó fi di. wọ́n bá fi kàn ọ́n bá fi kàn dẹ́ ẹ wò ọ́n bá fi kàn dẹ́ mọ́ yẹ̀ dín eléyìí wọ́n bá fi kàn dẹ́ mọ́ yẹ̀ dín àjẹ́ àbí kò fòrí dín. ntọ́ bá rí kò fi dín sẹ́. kò ẹni tí bọ́ màá ṣàfi dín. wọ́n fi dín. kò bá já dín. kò bá ìyẹ́kùjẹ́ ń gbèsù. <laughs> ẹ̀yin wá gbèsù ni láì torí ìbá òdúdọ̀. so aláyè. kásáré fi ẹsẹ̀ kan ṣé kásáré fi ẹsẹ̀ kan. ẹ tiẹ̀ wá jó láti dákun ẹsẹ̀ mọ́. ó dẹ̀ jẹ́ kásáré fapá kan. ok ìgbà tẹ́ ti dákun apá ẹ dákun ẹsẹ̀ gbọ́ yẹn ẹ jáde iléeṣẹ́ oea bẹ́ẹ̀ni ẹ mọ́ gbàgbé pa ti ń sọ̀rọ̀ nípa ọṣẹ túdè eléyìí tí à ń bá wọn polówó láti ibi ọjọ́ mélòó kan eléyìí tán produce yẹn náà tó ti ń tán lọ ṣé mo sọ fún pẹ̀ kan lọ́dún òun ni wọ́n máa ń produce ẹ̀ tẹ́lẹ̀ náà bá ti tán báyìí wọ́n dàdó nìyẹn ó tún dọ̀dún tó ń bọ̀ ọṣẹ túnde yẹn spiritual soap tó dẹ̀ kó láwọn iṣẹ́ tó máa ń ṣe ẹ̀yin tẹ́ bá fẹ́ mọ púpọ̀ ń pa ẹ̀ ẹ̀yin náà lè ẹ lè pè wọ́n tá a bá ti fi nọ́mbà wọn síta kẹ́ wá bí wọ́n léèrè pé ẹ máa ń gbọ́ nípa ọṣẹ túnde pé kán ṣàlàyé àwọn iṣẹ́ tó ń ṣe fún yín ẹ jágbó kúló wọn. oea herbs strong spices oea gbangba gidigba la dúró fún ìlera tó bẹ́ẹ̀ ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lògbà e A and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karama yunni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and shrub spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and shrub spices lónìí kó gbà kó jura wọn lọ wọ́n wà ní oea compound compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ilese ìjẹ̀bú ogun state ẹ tún lè pè sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea herbs and shrub spices ìlera rẹ ló jẹ wá lógún ṣèṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid typhoid fever karama yunni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and strong spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and strong spices lónìí kó gbà kó jura wọn lọ wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ilese ìjẹ̀bú ogun state ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six. six four eight zero oea apps and strop spices ìlera rẹ ló jẹ wá lógún. OEA apps and strong spicy. OEA gbangba gidigba la dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò gbà. oea herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọ́kùnrin ó ṣe ṣakọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karama máa yún ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and shrub Strong Spices ló kájú ẹ̀. ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and strong spices lónìí kó gbà kó jura wọn lọ. wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ Ogun State College of Health Technology Ilese Ìjẹ̀bú Ogun State. ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ WhatsApp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea herbs and strong spices ìlera rẹ ló jẹ wá lógún.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 kí gbogbo àwọn olóyè hmm. léni ṣé wàá ráwọn tí òjò yìí náà hmm. a máa kí wọn generally hmm. tó bá ti kí àwọn olóyè tán àtúnwá kí àwọn tí òṣòlóyè tọ́ra àṣì máa kéde orúkọ àwọn olóyè kan náà nítorí náà ẹ wá ìlú lọ ah. ibi tí mò ń lọ nìyẹn tá a bá ti gbọ́ polówó oyè e tán a máa tó polówó wọn yẹn play tá a bá ti gbọ́ ìpolówó yẹn tán a wá bọ́ síbẹ̀ àǹtí àdùfẹ́ máa kí gbogbo àwọn gbogbo àwọn olóyè àwọn ọmọ kéwì ẹ̀yìn máa lùlù ní o gbọ̀ngàn nǹkan tí mọ̀jì ó bàjẹ́ wá sọ nìyẹn o hmm. wọ́n làwọn fẹ́ kí gbogbo àwọn olóyè kan tiẹ̀ wọ́n nìkan yẹ yín sí ah, ah. Hmm. wọ́n á níwẹ̀ ta ni ah, tàbádẹ́ni àmọ́ kárúkọ lẹ́yìn kọ̀ọ̀kan alimárùn ti tán ṣùgbọ́n. a kò tán ẹ má wọrí alájẹ a kó gbogbo ẹ pátápátá torí bàbá ní ká máa dárúkọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ah, hmm. ilé aṣú ilé ọmọ tó ráwọn olóye wa báyìí máa fẹ́ máa kì wọ́n délédélé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Hmm, ẹ wà ní tí hmm. ẹ̀yin láìkẹ́ máa lọ léun lé kiri. mo láìkẹ́ torí ẹ̀ mọ̀ pé tojúbọlé mo bí ọbẹ̀ ọbẹ̀ gbẹ́gùn tí mà tojúbọlé sìn báwo ẹ̀yin iṣẹ́ tojúbọlé lẹ̀ mọ̀ pọ́n ṣe jollof rice nílé alájà alájàjì. bẹ́ẹ̀ ni sẹ́rí ìyẹn mo ti fi lálàá látòjú ọ. ẹ̀yin lálàá látòjú ọ. nígbò because what to the joseph. joseph ni. inú àwẹ̀lẹ̀ inú àwẹ̀lẹ̀ ń jẹ́ really one. really yeah, really one ni. inú inú ilé wo lẹ rí. Eh, eh, so ẹ wo. ẹ jẹ́ agbọ́kùn lówó iye ẹ jágbó polówó yìí. oea herbs and shrub spices. oea gbangba gidigba la dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò gbà. oea herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣakọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever fever karama ayún ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and strong spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and strong spices lónìí kò gbà kó jura wọn lọ wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ilese ìjẹ̀bú ogun state ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea herbs and strong spices ìlera rẹ ló jẹ wá lógún. bó ṣe jẹ́ nìyẹn gbogbo èyí tí ẹjọ́ olólùfẹ́ wa tó àǹtí àdùfẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ kí ọlọ́jọ́ bí ká kọ́kọ́ kíyà ọlọ́jọ́ bí hmm. tá a bá ti kí wọn tán ká wá lọ sórí iṣẹ́ tí wọ́n gbé fún wa. ká lọ sórí iṣẹ́ tí girama mọ́jọ́ bàjẹ́ àtàgbọ̀rọ̀ ló gbé fún wa. oya oya oya ká máa mm. lọ díjẹ́ bá ṣe ti mú lùyìn òkè tí bá sì kí ìlú yẹn fúnra bá nǹkan tí máa ń sọ mú o ẹ ah, má bá ẹ ṣe lọ gbé mọ́tò alájí kẹ kúkú fi lù. mọ́tò lẹ́kẹ́ gbé wọlé lóòótọ́. ṣé mo gbé kejì nìyẹn. mi ì lè máa lu Ekeji, yín <laughs> ẹ fẹ́ lu èkejì yín. Hmm, ẹkún lẹ́sọ̀hún là ń kárẹ̀ o ẹ̀rọ wà là ń kẹ́rọ ọ̀nà ẹkún sẹ́sọ̀hún là ń kára oko àtúntì dé àtúntì dé sórí ètò yìí ètò wa ètò Kollent Affairs apá kìíní fún tọjọ́ tòní ti balẹ̀ ẹ̀gùdẹ̀sẹ̀ ti ìgbọ̀nyìn kẹwàá kan fi ìdílé kẹmọ bá wa lọ ìbàlọ́wọ́ Ẹlẹ́dùmarè o ọba tí jẹ́mí ni àríra àlà kábíyà òsì mọ̀rímọ̀rí àlàmọ̀ ti mọ̀rí ẹ̀dẹ̀yàn ọ̀yẹ̀yẹ̀ tí mọ́yọ̀ pọ́lọ́ ẹ̀dẹ́wò aláwọ̀ iṣẹ́ ọ̀rọ̀ kábíyà òsì bàbá àjùbà lọ́dọ̀ rẹ̀ ká tó máa lọ torí ọlọ́jọ́ bí la ṣe fẹ́rẹ̀ lé bàbá tó bí yín ní ọmọ. Eja mọ̀ alaja alájà rájí ẹ kú orí gádùn o. alájà Fatima rájí. alájà rẹ ẹ kó jẹ ọpẹ́ láyé alájà Fatima ẹ orí gádùn ká ẹlẹ́dà kó jẹ ẹpẹ́ torí alájà bí òní o alájà Fatima rájí aya Kazeem aya Dẹ́kunlé o. a àdùfẹ́ mo wà lọ́dọ̀ rẹ. òkè tí ẹ wọ àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ máa ṣe olókè àti àdùfẹ́ ọba. Mm-hmm. kò sí ti wù ká ẹ ayé bí o. Mm-hmm. ẹni báwọn náà jà wẹ́rẹ́wẹ́rẹ́ mm-hmm. ẹni báwọn náà jà wàràwàrà ọba. ní sáwà o. bá a gbàtà àtọ̀láńdarí rẹ̀ ti ẹlẹ́dùn onísọyìn dálákìsà ẹ̀jẹ̀wẹ̀lẹ̀ ẹtí báwọn rìnrìn kiri kálí ayé bí torí tori ọdún lónìí ọgbọ̀n ọdún lónìí ẹ̀wọ̀n abẹ bèèpo orógbó tí ń bá sírí orógbó bẹ́ẹ̀ epo bíi ti ń bá sírí epo epo atare ń atare àṣírí ò wá ní túlójú ọmọ aráyé ọba ẹ̀ ẹ wá jẹ́ ìmúbá yìí délé bàbá tó bí yín ní ọmọ ẹ sì mí dé o ẹ sì mí dé lọ́rin o Ìlọrin àfọ́jọ́ ẹ sì mí dé lọ́rin alájàrájọ́ alájà Fatima ọ̀rẹ́jì ayakasi Adékúnlé aládùúgbò fẹ́ jẹ́ màrẹ́lẹ́ bàbá tó bí ọlọ́mọ ọmọ Àlàkẹ́ ìjì. ọmọláyà ọmọ ògbẹ́tì ṣe bóun ni wọ́n kọrí kiri àwọn baba tó bí ọ ní ọmọ ìlọrin àfọjá ọmọ ẹlúdùújú yọ ti ń jẹmọ rílẹ wá ìlú tóbi tó ìwọ̀n lẹ́gùn lè bà ọmọ ẹlúdùújú yọ ọmọ mọ́rílẹ̀ wá nínú ilé àwọn bàbá tó bí ọmọ ẹkún búrọ̀bù bọ́dẹ́gbọ́rí pàkà búrọ̀bù ni àwọn bẹ ẹ̀yìn gangan ni ìlú tó tóbi tó yìí tó súnmọ́ àlùjọ̀nà tó síná ni wọ́n kọrí kiri bẹ ọmọ òpó kọ̀ọ̀rọ̀ ti kọ̀ọ̀rọ̀ bíi ti o ọmọ òpó kọ̀ọ̀rọ̀ bíi ti kọ̀ọ̀rọ̀ ọmọ òpó òkàjà bàbá yín ní ẹja kọjú rẹ̀ ẹ̀ sómi omi tí ó gbọ̀rọ̀ ń kán lẹ́yìn o bàbá yín ní ẹja fi pọtí líle mu hmm. ọtí líle tí ó wà gbọ̀rọ̀ nílé yín bàbá yín ní ẹja fi fọ́mọ líle mu táwa lọmọ líle tí ò gbọ̀rọ̀ níta ọjọ́ sí ṣé báwọn là àfọ̀dá o òun ló fi rọkọjú àfọ̀n jasogun ló fi jagun títí lódèlú tí wọ́n ti lọ́ọ̀rin ló fi pé yìí nílọrin àfọ̀jà ọmọ ẹ̀rúdù jùyọ̀ ọmọ mọ́rílẹ́wá nínú ilé àwọn bàbá tó bí èyí ní ọmọ ọmọ ọmọ fẹ́ kọ́kẹ́ wo, mo bá yín délé àwọn bàbá ẹ̀yin mo fẹ́ kó fìmọ̀ kú mọ̀ lọ́jọ́ ẹ̀ ń bá yín súré tẹ̀tẹ̀ kí n bá yín délé àwọn bàbá ẹ̀yin ọmọ níláwa níláńlá tí ń bẹ nínú ilé bàbá tó bí yín ní ọmọ ẹ ti wá sọdún èyí náà ẹ ṣe tẹ̀mí ìsìtọmọ ọ̀tọ̀kọ nínú owó nínú ọlá nínú àìtẹ̀tẹ̀ wọ́n ní kú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ ni lásìlẹ́dùn ọba alájà fatima rẹjí. ah o ti tó lọ́ọ̀ ní mo rí ibà. o ti tó lọ́ọ̀ ní mo rí ibà. ẹ má fò díje bàbá sínú owó tálájà bá fún yín o. kò ní ìjà ṣe é mọ́ kò ní ìjà ṣe é mọ́ alájà fatima rẹjí o ijó yẹn ò bá mi. kò ní ìjà ṣe é mọ́ kò ní ìjà ṣe é <laughs> mọ́ ijó àwílò tó ní kò ní ìjà ṣe àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ọba wọn. ẹ dákun ẹ wá nǹkan tí ó ba ìlú mu kíní ìyá ẹ ẹ má mọ̀ bá kíní ẹgbẹ́ ẹ mọ̀ yára. ẹ kò lè bàjẹ́ àlàyé. ẹ ṣe kúkú lo spíkà nípa ẹ bóyá kẹfẹ lè lẹ. inú ilé la ní àwùjọ. ẹ ṣe kúkú lo spíkà. bí yẹn wá. àbíkẹ́ lo ìkànnì àwọn kámẹ́rà yìí tó kí láwà lù báyìí. anyway ẹ jẹ́ kí mi tún repeat mm. ọ̀rọ̀ yẹn mm. grandma wa lamẹ́ríkà mọ́jì mm. ó bàjẹ́ àtàgbọ̀rọ̀dọ̀ wọ́n ló wu àwọn pé àti àdùfẹ́ ò tí ì kí àwọn olóyè rè wọ́n ní so àkọ́kọ́ fowó lẹ̀ pé kí n fẹ́ yín méjèèjì à ń fẹ́ kẹ́ kí àwọn olóyè wọ́n náà dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ olóyè náà torí wọ́n bá wú. Mm wọ́n máa fún yín lówó oríkì yẹn bọ̀tẹ̀ nígbà fẹ́ fi kíní kan kún tí girama sọ yẹn pé ẹ̀yin olóyè dandan kọ́ ni kẹ́ fún wọn lówó ẹni tó bá wù látọkàn ni o ó wu girama làwọn ṣe bẹ́ẹ̀ ṣẹ́rẹ́ ẹ̀yin olóyè tó bá ṣẹ́kù tó bá wù yín lọ́kàn pé ah orí mi dẹ̀ wù bọ́ ṣe kí àwa olóyè fine ẹ̀yin tẹ́ ẹ̀dẹ́jọ́yè oyè tí yín náà ń bọ̀ a sì máa náà lọ́tọ̀ gbogbo yẹn pátá la máa dúpẹ́ lọ́wọ́ yín akọ́kọ́ mú ọpẹ́ yẹn látòrí gbogbo ẹ̀yin tó jẹ́ pé mo máa ń tẹnu mọ́ kínní yẹn ẹ̀yin tó jẹ́ pé tẹ bá wo program wa báyìí ẹ̀ dẹ̀rù lọ́kàn pé ah ó dẹ̀ wù mí kí n ṣe nǹkan ńlá fún wọn ní QH radio yẹn ṣùgbọ́n kò sówó lọ́wọ́ mi ṣe ẹlẹ́yìn tẹ́ fẹ́ ṣe tí ò sówó lọ́wọ́ yín yẹn akọ́kọ́ bẹ̀rẹ̀ ọpẹ́ yẹn látọ̀dọ̀ yín kẹ́ ẹ lè mọ̀ wípé bí ẹ̀mí bá wà ìrètí ń bẹ ẹ̀yin náà sì máa ní tẹ́ tó máa ní àníṣẹ́kù àwa dúpẹ́ lọ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹni ẹ̀ tó fi ń sọpọ́ọ̀tì wa ọlọ́run á jẹ́ kí ẹ tún máa ní sí ẹ ṣí gan ni ẹ yẹ jálọ àti àdùfẹ. alájì ṣe bẹ́ẹ̀ nílùú. ẹ gbà mí ṣẹ́lú alájì ẹ bá kí ni. o lè bàjẹ́ alájì. àwa dé dé dé dé dé àti dé báyìí àwa tún ti dóde lónìí o. ẹnu mi bàbá mi ní ọ̀kọ́kọ́ bá mi wí ní ilé wọ́n wá ti gbé mi dóde lónìí wọ́n ní ìwá kí gbogbo ẹbí aláyọ̀ ọwà gbogbo ẹbí kíwé ṣèjì ó pátápátá gbogbo ẹ̀yìn afẹ́ni ìfẹ́rẹ́ ẹ̀yìn afẹ́ni ìfẹ́rẹ́ tẹ̀ ń bẹ nílé iṣẹ́ kíwé ṣèjì ó wà gbogbo ẹbí pátápátá làkì. ká tó wá bọ́ sórí ewa àwọn ẹni pàtàkì ẹni ńláńlá àwọn adúmọ̀dọ́ àtàwọn apábẹ́kòóra àtọkùnrin àtobìnrin tí ìwẹ̀ lodò tí gbogbo ọmọge ìyànwọ́ ọ̀sẹ̀ ó gbà tèmi ni ó gbà tèmi ni ó gbà yìí ó bá ẹni tí ó jáyé ẹni á sì jálè ẹni àwọn ẹni ńláńlá ń igi láwùjọ tí wọ́n rẹwà láwùjọ àwọn igi lẹ́yìn ọgbà wa tí ó jẹ́ kọ́gbà owó àwọn olólùfẹ́ wa òkè òkè òkè òkè òkè òkè lọ́wọ́ yín yóò máa rè lágbá Ẹlẹ́dùmarè ọba àbùdí ìtọ́lọ́kùn ẹ bá àbùdí ìtọ́lọ́sà òjèrè iná òwò ní tọwọ́ yín lọ́sẹ̀ Ẹlẹ́dùmarè ọba bẹ́ẹ̀ bá ti tọwọ́ bá kù owó rẹ̀ lẹ́ máa rí mú jáde ẹ ò wá ní sí. dìde ṣáájú kan fúnra wa kò ní ìṣẹ̀lẹ̀ láàrin àwọn olóyè wa àtàwọn ẹbí kí wọ́n ṣe jù ó pátápátá àwọn ọmọ rírì yín ó ẹja kan sọ ara sí wọn <laughs> ẹja kan sọ ara sí wọn ah. ẹja kan sọ ara sí wọn <laughs> ẹja kan sọ ara sí wọn àwọn ẹni pàtàkì nínú ilé. ló ti dáa lónílù ti dáa. àwa làwa kí pẹpẹlẹ o pẹsẹ àdùpẹ tálọ́ ní pọ̀wọ́ tó ní ọmọ kí yín. ẹ máa gbọ́. màmá wa gbọ̀rọ̀ dùn àti májọ ọ̀bàjẹ́ ló gbé wọlé ilẹ̀ èyí tó ní ọmọ kí gbogbo lóye. gbogbo lóye pátápátá now ẹ wá rí bẹ́ẹ̀ ṣe lùlù. alájọ ah, yẹ kẹ kọ́kọ́ pàtẹ ó fún wa nílé bá ọsàn ìgbà sílẹ̀. Ah, ẹ látẹ̀wọ́ o. Eh, ah, kí ló dé tà látẹ̀wọ́. ẹ dákun ṣe sọ̀rọ̀ ẹ ti sì lulu o. níje níje babuji ìlú yín ó ti dá nǹkan lẹ lórí ètò yìí o bá a ṣe bẹ́ẹ̀ ṣe ń lùlù lọ́wọ́ báyìí mọ́mì wa Mrs mm. Margaret Agboola mm-hmm. wọ́n ló wu àwọn káwọn fún yín lówó. Wow kọ̀ wá wá o kọ̀ wá o kankan wọ́n ní wọ́n ní bàǹtí àdùfẹ́ ṣe kéwì tó dáa tó wọ́n ní kí ni díje bàbí ń lù wọ́n wá ní ṣé ìlú nìyẹn wọ́n ní kí díje bàbí fi pariwo sí alẹ́ tí díje bàbí ọlọ́mọdé ẹ ti sì lulu ẹ ti sì lulu wa. nígbà mo sọ bẹ́ẹ̀ yìí náà pé kẹ gbé àgọ kan àbí ṣẹkẹrẹ àbí kẹ gbẹlú wọn nílùú kẹ lọ bàbá yàn kẹ lọ méjì. wọ́n ní wọ́n ní wọ́n ní kẹ̀sì àmọ́ àwò wọn làjẹ́ àdùfẹ́ kíwì dáadáa wọ́n láwọn díje bá díje bá jẹ́. èmi lèmi ò lulu dáadáa ah. ọlọ́kùnṣe àyàn tún dí àbáyọ. ẹ tún ti ń jáyàn. kò sínú orúkọ mi mo fẹ́ sọ àwọn ọmọ gbìyànjú. àyàn mú ìwá. àyàn jíde. <laughs> mọ́mì wa mrs margaret ẹ ṣe jàre mọ́mì wa mrs margaret agboola wọ́n ní ah, wọ́n láwọn ilé ìlú lù ìlú fẹ́ẹ̀kì <laughs> mo ní díje bàbá yóò ti sùlùlù báyìí <laughs> tó a ọmọ jagun káàbọ̀ láti libya a kí ọmọ jagun o a kí ọlọ́wọ́ bọ́tìnì ẹnjìnì akíọ́lá àǹtí òrèké a kí káàbọ̀ hmm. alájà ní màṣà òun. ìyá alájà ẹ káàbọ̀ mọ́ ẹ káàbọ̀ sórí ètò. ẹ jẹ́ kí wọ́n lè rẹ̀ kẹ́ máa bẹ̀rẹ̀ pé ṣe agbádùn lù mí. irọ́ Mrs Ọtí Títílayọ̀ láti Àkúrẹ́ ẹ káàbọ̀ sórí ètò aki good morning from Chicago Mrs Gbemisola láti Chicago ẹ káàbọ̀ ma ẹ káàbọ̀ sí ètò yìí grandma àfin mọ́mí wa ẹ káàbọ̀ sórí ètò girama àfin ẹ káàbọ̀ sórí ètò Mr um, Benjamin Gbógunmi Gbógunmi gbogbo ilé o Mr Rafiu Ismaila ẹ ṣeun China great grandma Lati UK ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa kí ẹ rán létí àjáde fẹ kí ló chairman àbí kí ló kọ ajá great grandma kíngì <laughs> kíngì ọ̀túnba abdullahi akínpé ẹ káàbọ̀ sí orí ètò mrs susan ogunnaike láti california ẹ káàbọ̀ mr tommy láti libya mm. akẹ́yìn náà pé ẹ káàbọ̀ sí orí ètò yìí ẹ ṣeun gan ni tó kó tó nípa máa ṣojú kúlẹ̀ mm. DJ Babji apá ọ̀dọ̀ yìí ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn mm. àwọn gbogbo nǹkan tó ń lọ nígboro lórí bí wọ́n ṣe ní àti búkìjẹsì àti ìkúdí pé wọ́n ní wọ́n búra wọn ìbú ọ̀hún sì pọ̀ débi pé ó ti ń wọ ibi táwọn èèyàn ò lérò bó ṣe mọ̀ pé àwọn tó jẹ́ àwọn ìyá àtàwọn bàbá wa ní QH radio wọn kì í fẹ́ wàhálà ibi kó dáa ibẹ̀ ni wọ́n máa ń wà àtàná ni wọ́n ti wá ń àtàná ni wọ́n ti wá ń sọ fún wa pé hmm. a gbọ́dọ̀ wá nǹkan ṣe. ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Mr. Ọlá láti Houston, Texas ẹ káàbọ̀ sórí ètò mi Mr. Ọlá Mr. Ọlá ṣe ìwọlé sí i ni. Hmm, ẹ ṣe ọjọ́ o. ẹ ẹ adíje ẹ ti rántí. ẹ ṣe ọjọ́ o bàbá <laughs> kò ní tán bẹ́ẹ̀. Mr. Ọlá láti Houston, Texas mo ti rí pé ẹ ti wọlé ẹ káàbọ̀ sórí ètò sá. Ah, ìyá tó jẹ́ ẹsẹ̀ ọ̀rọ̀ sọ́njọ́ ni náà ti wọlé. Ah. ẹ yà kọ̀ǹpóòsì ara yín dáadáa. màmá mrs monique akínpẹ̀lú mrs monique akínpẹ̀lú ẹ káàbọ̀ màmá wọ́n ní ìlú ìyálẹ́lu yẹ o ah, ah. ìlú. ìwọ̀n ò lè sọ bẹ́ẹ̀. Ah, ẹ rí i pé ẹ rí i pé wọ́n lè sọ bẹ́ẹ̀ pé kí ẹ ti háàsì jù nǹkan tẹ́ lè sọ lọ èmi bí wọ́n ṣe ń sọ lọ́kàn mo sì ń gbọ́ bí wọ́n ṣe ń sọ lọ́kàn wọn èmi ń gbọ́ ó ti ẹ̀ dà. ìtọ́ wà lọ́kàn wọn ẹ̀ lèmi wá bá wọn sọ jáde. àwòdà wọ́n ní. ọkọ ọkọ ọkọ wọn sọ yìí pé ah mo dẹ̀ fẹ́ mo dẹ̀ fẹ́ fi owó ránṣẹ́ ìtọ́kọ̀ wọn sọ kọ́ nìyàrá. ìtọ́kọ̀ wọn sọ ẹ̀ ń pé Mrs Monique tó wáyé kó wọ́n enjoy ìlú yẹn wọ́n á fowó ránṣẹ́. wọ́n máa sọ́ọ̀lì fowó mo wá chẹ́ẹ̀kì mo wá chẹ́ẹ̀kì ọkàn wọn. ẹ̀yin chẹ́ẹ̀kì ọkàn wọn. mo kàn wọ́n rí mo lọ sórí archive mo. mo mọ mọ mi bí mo ṣe wá check wọn mo hmm. ah, ìlú yóò dùn mọ́ wọn nú. èmi ó wá ṣùọ́ fẹ́mi pé mo ń mì máa disappoint wọn á wá jẹ́ mọ̀ pé inú ọkàn wọn kọ́ lẹ lọ o. ibo wa ni inú ọkàn bòmí ilẹ̀ gbà lọ. <laughs> now àwọn fáǹsì wa hmm. wọ́n sọ fún wa lánàá pé a gbọ́dọ̀ wá nǹkan ṣe hmm. ká ṣe ìwọ̀nba táwa bá lè ṣe èmi dẹ̀gbà wò pé tá a bá ṣe ó máa work mo wá gbé kinní yẹn sọ́nà méjì apá abo ni ká ti bẹ̀rẹ̀ o nǹkan wa ní àbúkì ah, jẹ́sẹ̀ ní òní gbọ́rọ̀ tẹ́ bá ba sọ̀rọ̀ <laughs> mo wá rò pé ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àti búkì jẹ́sẹ̀ gangan mo dẹ̀ sọ̀rọ̀ adẹ̀ pẹ́pẹ́pẹ́ lórí fóònù wọ́n ní a ah, Haji Hamzat iṣẹ́ táwọn QH radio family ran yín yìí wọ́n láwọn bẹ́ẹ̀ ṣe ń sọ yìí kí n bọ̀ jíṣẹ́ gbogbo QH radio wípé hmm. àwọn ti gbọ́ àwọn ti gbà hmm. ẹ̀ lè gbọ́ káwọn bú yèyè kú dì mọ́ wọ́n ní hmm. bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn bí mo ṣe ń jíṣẹ́ àwọn ó dẹ̀ máa stop ẹ̀ bẹ́ẹ̀ ah ẹ pàjọ́fà ẹ pàjọ́fà ti bókè jìjì inú mi wá dùn pé a ti yanjú apá kan apá kìíní ni mo ṣe ní ẹ̀yin tẹ́bá pẹ́ súnmọ́ yèyé kudi ṣọ̀tún sósì bàbá mi kan jẹ́ ni wa bẹ́ẹ̀ ni ẹ bá wa sọ fún wọn pé kán máa retí kọ́ọ̀lù wa hmm. à ń bọ̀ wá sọ́dọ̀ tiwọn náà kápá náà tún kápá náà sì ká wá move on lórí justice for Mohbad. Bẹ́ẹ̀ àní gbogbo ẹni tó bá rò pé bóyá àní débi tá ń lọ pé ẹwọ́n oh. náà ṣe wọ́n ti ń bára wọn jà mo ti sọ fún pé wọn ní débi kankan àwa máa parí ọ̀rọ̀ yẹn tó bá ti wá parí a tún máa move on lágbára ọlọ now ìtì wọn afẹ́ká kọ́ discuss wọn ní ẹni tó bá ṣe dáadáa ó yẹ ká kí kí lẹ lè sọ pẹ̀lú bí sista Bukky Jesse bí wọ́n ṣe jà wá níyàn yẹn kó tó nípa máa gbá question yẹn sọ́dọ̀ àwọn ará ilé náà padà lẹ́ẹ̀kan sí ẹ kú lé gbogbo ẹ̀yin gbogbo èèyàn mẹ́sọ̀ gbogbo àwọn èèyàn dáadáa gbogbo àwọn ìyá lálùbáríkà bàbá lálùbáríkà tó ń bẹ lórí ìkànnì. alájì ìtẹ̀síwájú alájì. ẹ wo ẹ lùdó dáa ẹ má fi ẹgbẹ́ mọ́ra o. alájì fifty fifty. ìyẹn ò kàn yín. alájì eh. gbohùngbohùn ṣé yẹn wá ní àwa ní kó wá wọlé. olúwa wọlé alájì. olórúkọ kan tí mo fi lálàpá alájì lánàá. ẹ bá wulẹ̀ sọ ẹ wá ok sẹ ẹrántí wọn. a máa ṣe wúyẹ. a máa ṣe wúyẹ. ẹ ṣe wúyẹ tẹ ẹrántí. àmọ́ ẹ má wọlé. <laughs> alájì eh? ní orí ìkànnì. alájì tó kàn dùn alhaji tọkàndù amaguye ewé àkókò yín bá mo kú dání wọn rántí wọn rántí tí wọn ti tọkàndù. wọn kàn wọ́ọ̀kì yẹn síbẹ̀ ntọ́ lálàkọ́ pé kíní kan gan. alhaji. so pé a ti ẹ̀pà àti búkì wọn sí. pé wọ́n jẹ́ wa lásán gan-an wọ́n sì tún wá láwọn ò àwọn máa stop. Hmm. wọ́n ní gbogbo tó bá ń dùn àwọn lọ́kàn pé àwọn agbèmí à ń fi gbogbo ẹ̀ fún QH radio family. Hmm, jẹ́rìí àtijọ́ ta tiẹ̀ ti jẹ́ ta ti ní olóyè kan lórí hmm. ètò yìí tó ti jẹ́ gbógun mi. ok. gbé ogun mi ó wá dùn mí wípé ìgbà tí ogun ń gbóná yìyìyì nígbà yẹn lọ́hùn a ní gbógun mi láàrin wa alájì <laughs> pé ńgbà tógun fi ń gbó tá a nídìí ẹ tí ó lídìí ogun. tó máa lídìí ogun àní gbógun mi nígbà tá a wà ní ìjọ òòlù <laughs> nígbà tí a fi ń ja ogun tá à ń ja ogun àmọ́ àwa dúpẹ́ pé a ti wá ní gbógun mi kò wá sí bí ogun náà ṣe fẹ́ gbé bó ṣe kó wù kó gbóná tó tí QH radio bá ti lè dá sí ta ní gbógun mi ń wájú. àsìkò tó adẹ̀rẹ̀ àìpé ńgbà gbógun mi wá dé sí báyìí. gbogbo ogun wọn kàn sún àlù ẹ. wọn bẹ̀rẹ̀ ṣe ni wọn láfẹ táwọn bá gbé mi mú ogun. ẹ wo ogun ọjọ́ sí ogun ọjọ́ sí tó fẹ́ dàbí ogun Modákẹ́kẹ́ àti Ifẹ̀ bẹ́ẹ̀ni lórí mi sẹ́mo pé Modákẹ́kẹ́ àti Ifẹ̀ wọ́n jọ fẹ̀gbẹ́ kọ ìgbẹ́ báyìí ni ẹ wá wo àwọn méjèèjì náà tó jẹ́ pé ogun yẹn gbogbo mi dẹ̀ sọ̀rọ̀ wọ́n dẹ̀ gbé mi. pé gbogbo ogun àwọn gbèjú ẹnu. àwọn gbèjú ẹnu wọ́n dẹ̀ gbèjú ẹnu náà ni ẹ wá wo eléyìí náà hmm. ẹ worú eléyìí náà ti àǹtí Bukky Jesse àti Yèyé Kudi QH radio dẹ̀ wọ́n dẹ̀ fi wọ́n dẹ̀ gbé agbára gbógun mi wọ̀ <laughs> ogun yìí dẹ̀ tán lápá kan. àǹtí búkì tó wọn ló pin lọ́dọ̀ táwọn wọn làwọn ò tó dáhùn mọ́. ẹyìn gẹ́gẹ́ bí gbogbo wa ní QH radio um, báwọn èèyàn ṣe mọ̀ wá sẹ́rí we are for peace. Mm, peacemaker. peacemaker ni wá àwọn ò fa wàhálà alájì tó bá wá jẹ́ pé irọ́ là ń pa tó jẹ́ pé irọ́ là ń pa káwọn èèyàn lọ wo rẹ́kọ̀dù wa káwọn èèyàn lọ wo rẹ́kọ̀dù wa láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tá a ti tá a bẹ̀rẹ̀ hmm. tó jẹ́ wípé ah alhaji ah, ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ nípa yín o. àwọn <laughs> òdi èdè dáhùn. àwọn òdi kò sẹ́nìkan tó lè sọ pé wọ́n sẹ́rí wọ́n ti sọ̀rọ̀ wa even gan ìgbà tó tún le gan wọ́n tún flag program wa lórí facebook. Ah, ah, ọdún yẹn àsìkò yẹn ti ẹ̀ gbóná gan. Ah, ọjọ́ kan náà ni wọ́n ń bu yín lọ́wọ́lọ́wọ́ báyìí. wọ́n ń bu yín lọ́wọ́lọ́wọ́ báyìí ni o. àwọn àsẹ́ǹdì ẹ̀ ẹ bọ́ sẹ́ǹdì ẹ̀ sí mi o. èmi ò fẹ́ rí o. mi ìfẹ́ mẹ́ tó bú mi débi pé màá fi fèsì padà mi ìfẹ́ bó ní tó. èyí tẹ̀sí àtúwò gangan àtúrí <laughs> ẹ wà fi ilẹ̀ ẹ fi ilẹ̀ mo nígbà tó bá sọ ní ti wọn dá kékeré rẹ ẹ ètò káwá sọ pé segment eléyìí àdẹ́díkéètì ẹ̀ fẹ́ẹ́ ní kó bu wa <laughs> ẹ̀ náà náà ẹ̀ lè rí a lè ṣe. so láti ilẹ̀ táwa ti wà we are for peace. Hmm. a ì fẹ́ kí nǹkan máa dàrú. a fẹ́ kí nǹkan máa dàrú ṣe rí ẹ má jẹ́ ká purọ́ tanra wa ẹ ti mọ so many bloggers mo mean àwọn listeners wa ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn kan wà wọn láì kọ́kọ́ máa fa fracas kọ́kọ́ máa fa wàhálà. àwa náà dẹ̀ mọ àmọ́ àyínìke àti àyínìpadà ọ̀rọ̀ social media gẹ́gẹ́ bá a ṣe ń sọ yìí àwọn wá ń jẹ́ kẹ́ mọ̀ wípé lórí social uh, issue of social media hmm. oríṣiríṣi lèèyàn lè bá pàdé. oríṣiríṣi ni oríṣiríṣi lèèyàn lè bá pàdé àmọ́ hmm. nǹkan kan la wá máa ń bìlíìfù lé lórí wípé ń tá a gbé dání hmm. ó gbogbo yẹn lọ àwa dẹ̀kẹ̀rẹ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ àwa máa ń sẹ́ẹ̀tì trend ni àwa ò ń follow trend. ok. òun ni ọlọ́run fi ń kó wa yọ nínú gbogbo ohun tó bá ṣẹlẹ̀ hmm. ló dẹ̀ jẹ́ wípé àwọn èèyàn respect radio station wa. ok. nípa tàǹtí búkì àti yèyé kudi. Hmm. ṣe rí àwọn méjèèjì ẹ má jẹ́ sọ pé ọmọ ọ̀yà ẹ jẹ́ n sọ pé ọmọ bàbá ni wa torí bàbá kan ló join ni wa pọ̀ hmm. bàbá tí mo dẹ̀ ń sọ yìí náà ni bàbá Mohbad. okay. kì í tún wá ṣe pé bàbá Mohbad náà ló tún join wa we are all fighting the same cause n mm. we are hmm. for justice for Mohbad. débi pé tí wọn bá ní ká pé yẹn jáde pé ẹ̀yin wo lẹjà fún kíní ló fi bọ́ sí i bẹ́ẹ̀ni àwọn náà wà náà tí wọn jáde pé mi náà wà ń bẹ èmi náà wà ń bẹ. èmi náà wà ń bẹ. ok. tó jẹ́ wípé a dẹ̀ believe wípé cause kan náà ni gbogbo wa jọ ń jà fún kò wá síkírú ẹ̀ máa ṣẹlẹ̀ hmm. kò síkírú ẹ̀ máa ṣẹlẹ̀ àmọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ó fi QH radio ó fi sáàrin wa wípé ok fine ẹ̀ẹ́d àtọ̀tún àtòsí ẹ jẹ́ kí ogun mi. apá kan ti yẹjú báyìí. apá kan ti yọjú. à ń gbéra gẹ́gẹ́ ń mọ̀ wípé apá kejì náà ah, oṣù ọ̀pẹ ìyẹn náà tó túbà àwa pa paná ẹ̀ ó dẹ̀ die down. nípa ti àǹtí Bukky Jesse pé wọ́n gbọ́ ọ̀rọ̀ sí wa lẹ́nu hmm. gbogbo alamọ̀rọ̀ èèyàn tí àǹtí Bukky Jesse lórí social media lórí social media ọ̀bẹ nìkọjà fọwọ́lẹ̀ gbogbo lé ní mu ni tó bá lóun lọ́ọ́ gbà òun náà sọ fún ẹ pé òun gan ni yóò gbà tó bá ní fine girl day òun gan ni sexy mama day. ọgán máa jójó ngbọgbọ ngbọ ngbọgbọ ngbọ ngbọgbọ ngbọ. àsìkò ní gbogbo nǹkan àsìkò ní gbogbo wọn tún ti gbàgbé yẹn nìyẹn. bẹ́ẹ̀ni tabatu wa sọ pé èèyàn tó wà intelligent wọn wà intelligent tó bá dẹ̀ fẹ́ show pé bí a ah. street wọn atúbẹ wọn atúbẹ nà tán bí owó. adúpẹ́ pé adúpẹ́ pé wa lórí tiwọn ò ju wípé iṣẹ́ wọn ló ń ṣe ìṣẹ́mọ̀ kò sẹ́ni tí wọ́n máa tó jẹ́ pé wọ́n máa wá fún yàn gbà ara máa yá yàn lò. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àbá wọn sọ ìbínú tó bí wọn ló jẹ́ káwọn náà sọ bó ṣe sọ mm. but adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ wọn wípé a sọ̀rọ̀ a bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ gbọ́. tí wọ́n dẹ̀ tí wọ́n táwọn dúró nídúró tí wọ́n ní ká gbẹnu sọ̀rọ̀. bẹ́ẹ̀ni ibẹ̀ gọlẹ ti máa mọ̀ wípé èèyàn tó jẹ́ wípé àwọn náà wà for peace ni torí àwọn eh, ẹlòmíì eh. wà wọ́n ní agídí kú. ok ẹ jẹ́ ká wá ṣe ojú òpó lẹ̀ hmm. ká gbọ́ èrò ọkàn àwọn èèyàn bẹ́ẹ̀ni lórí ọ̀rọ̀ tí àǹtí Bukky Jesse sọ pé lọ́dọ̀ táwọn ogun ti tán ogun ti tán wọ́n dẹ̀ lẹ́yìn tó dé gbọ́ káwọn bu èyí kú dé mọ́ wọ́n ní gẹ́gẹ́ bí gbogbo àwọn ìyá wa àwọn bàbá wa ní QH radio bọ́n ṣe sọ yẹn wọ́n ló tán síbẹ̀ náà nìyẹn a ti ṣojú òpó lẹ̀ báyìí nígbà tá à ń retí ìpè ẹ̀ jáde lè ṣe kíbla time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 òun náà sì lọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan bẹ tá a máa gbé lábala kejì hmm. ọ̀rọ̀ Naira Marley ni hmm. Naira Marley ni ẹ má ti jẹ sọ ẹ má ti jẹ abẹ hmm, nígbà bá dábàlà kejì ẹ̀yin yẹn wa ti ṣe ojú òpó lẹ báyìí fún àǹfààní gbogbo ẹ̀yin tó jẹ́ pé bóyá ní ọ̀rọ̀ kan tàbí méjì láti sọ látàrí ọ̀rọ̀ tá a bá àǹtí Bukky Jesse sọ. So àti irú ìwòye wọn hmm. lórí ọ̀rọ̀ náà ó ní nǹkan tá pé kí ẹ̀yin èèyàn náà gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹ rán wa o tí ẹ rán hmm, gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹ rán <sighs> torí wípé kò ṣe ọ̀rọ̀ tó wà nílẹ̀ yàrá yìí. QH ah, láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. HTV láyé fẹ́ wọn gbọ́ ilé iṣẹ́ kan ń bẹ tó lálùbáríkà o. QH TV láyé fẹ́ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà àyẹ̀wò sílẹ̀ iṣẹ́ wa. QH TV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ọ̀lẹ́ jàmbá kan ní tiwa. QH TV láyé fẹ́ máa gbọ́ o. orin àgbọ̀dùn tó jẹ ti ń gbèsè. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀ lọ ó bẹ̀ tó bẹ̀. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbígbé ṣẹlẹ̀ wà lárugẹ la fi táwọn yọ jàre. QHTV láyé fẹ́ máa gbọ́ o tv láyé fẹ́ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà ayé wá sílé iṣẹ́ wa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ò lẹ́jàmbá kan ní tiwa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnú tó jẹ ti ń gbèsè. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan. DSTV láyé fẹ́ràn gbọ́. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀. lẹ́yìn tá a ti dé látàbàlà gidi àti polówó ọjà afẹ́kẹ̀yìn èèyàn afẹ́ kí ẹ bá wa fọhùn abiyamọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí látàrí pé bí bàtà báǹtì Bukky Jesse sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ pé látẹ̀ni báyìí ẹ̀ ní gbọ́n kankan mọ́ ojú wo lẹ fi wò kí ni nǹkan tẹ́ ní sọ́npa ẹ̀ ìyẹn nìkan tí a máa gbé yẹ̀wò. Bi a ṣe ń yìí so that ẹni tá a bá sọ̀rọ̀ a lè mọ̀ pé lóòótọ́ àti lódodo ẹ̀yin lè ràn wá ṣe kí ni nǹkan tẹ́ ẹ̀rù ń pa ẹ̀ àbọ̀ tá a mú bọ̀ nínú ọ̀rọ̀ tá a bá àǹtí Bukky Jesse sọ ìdí nìyẹn a ti ṣe ojú òpó lẹ́ẹ̀bá yìí díje bá ẹ̀ ń sọ̀rọ̀ kan bọ̀ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ irú òye máa ṣẹlẹ̀ lóòótọ́ àmọ́ bá a ṣe bá wọn sọ̀rọ̀ tí wọ́n gbọ́ ó ti fi irú èèyàn tí wọ́n jẹ́ ó ti fi hàn lọ́dọ̀ tèmi o ó ti jẹ́ ká mọ̀ wípé wọn ò ń ṣoníjàgídíjàgan èèyàn àmọ́ ara máa ń yá èèyàn lò ara rẹ̀ ló yá wọn lò yẹn inú máa ń ṣe èèyàn bí inú ló ṣe wọn bí. plus two three three five seven eight four eight two nine eight zero àti ṣe ojú òpó lè princess timi láti abuja àwọn náà ti wọlé sórí ètò. ẹ káàbọ̀ bàbá. so kí àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn ìyá wa àwọn abiyamọ tòótọ́. bẹ́ẹ̀ ni o. wọn á lè bá wa fi. hello ma. ẹ káàsán o ẹ kú ètò jíde vibes àdùfẹ́ mú kí yín o. yes ma. ẹ káàbọ̀ mọ́ mi. ẹ káàbọ̀ ma. àdùfẹ́ mo ti jójójó bí o. <laughs> ẹ gbádùn lù yẹn ma. ẹ ìwọ wọn gbádùn ẹ wọn gbádùn lù yẹn ma. wọn gbádùn lù wọn ti sọ fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ah mọ́mí ti sọ fún mi. Ah, eh, aláàjì mo dé wá àìsí bẹ̀ láì bá wọn dá sí jíde babs try ah. ìyẹn dùn jó sí ah. ẹ máa fọ́lọ̀ bíìtì yẹn ni you understand kì í ṣe kólekóle kọ́ni jó ìwọ̀nba tó ń lù yẹn náà ó ráìmù pẹ̀lú tí. <laughs> wọ́n wọ́n try ẹja ẹja tẹ̀yàn bá ṣe ẹja sọ pé ó ṣe ẹja tó ṣe irinṣẹ́ ló kù ní kára ni. irin kó lè dùn ẹ ṣe gan wa. tàbá ti fọ́ lórí àní lọ́ta àmọ́ àdéhùn wọlé lọ́ta àtọ̀mọ́ ní kí jíde bá ti kó bẹ̀rẹ̀ sí kó bẹ̀rẹ̀ ni ó dùn kò dùn àmọ́ àjọsìn kan wa ah, bẹ́ẹ̀. ó parí <laughs> ó ti parí ẹ ṣe mọ̀ ẹ ṣe pọ̀ sá tó aláàjì ẹ ṣe gan ni ẹ kó àtúntò ọmọ akẹyìn ẹrú agẹyìn o lágbára Ọlọ́run gbogbo ọgbọ́n ìmọ̀ àtòyé tọ́lọ́run fi fún yín èṣù ẹ̀ṣẹ̀ kò ní ìbàjẹ́ lágbára Ọlọ́run ilé tí yín náà àrójọ ọ̀nà yín aráyè ẹni tó máa ba ti yín jẹ́ kò ní dà tí ẹ pọ̀ mọ́ ti yín lágbára Ọlọ́run ẹ dẹ̀ máa lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ inú mi dùn gan ni fún gbólóhùn tẹ pè láàárọ̀ yìí eh. because ṣe mọ̀ bẹ́ẹ̀ ṣe gbọ́rọ̀ yẹn wá lánàá tí gbogbo olúkálùkù sọ so, opinion wa bó ṣe rí lọ́kàn wa and bible sọ wípé ìbùkún ni fún onílàjà torí pé ọmọ ọlọ́run bá máa pè wọ́n ohun tí ọlọ́run fẹ́ òun là ń ṣe even though kò sẹ́ni tó dàbí jésù kò sẹ́ni tó dàbí ànábì but ṣe mọ̀ kò sí nǹkan tó dàbí pé ká wà nírẹ́pọ̀ inú ìyá kan náà tá bá lọ sí the cradle of man bí wọ́n ṣe dá ènìyàn ibì kan náà ni gbogbo wa ti ṣe láti gbogbo àgbáńlá ayé so ẹnu àti eyín àti ahọ́n àtẹnu wọ́n máa jà wọ́n máa ṣe gbẹnusí gbẹnusọ̀n kúrò ńbẹ̀ but tí a bá rí nǹkan tó bá kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ ṣe gbé wá fún wa lánàá tí a dẹ̀ dá sí i hmm. tẹ̀dẹ̀ bá Bukky sọ̀rọ̀ tó dẹ̀ sọ pé ṣe rí one thing tí mo gbé òṣùbà fún ni nọ́dà pé we are taking side because bẹ́ẹ̀ ṣe sọ lánàá àdẹ́nì lẹ́bi àdẹ̀dẹ́ nìkan kan láre but nǹkan tó bá hàn sólúkálùkù lólúkálùkù máa sọ Bukky Jesse jẹ́ ẹni tó jẹ́ pé ṣẹ̀mọ̀ onínú fùfù ni kò dẹ́ fọ̀rọ̀ ẹ̀ pamọ́ kó tó gbùyàn á lóun kọ́kọ́ máa búrò òun náà bódà bá ti sọ̀rọ̀ ibi tó bá sọ yẹn ibẹ̀ ló mọ sí even mo ti ṣe sọ̀rọ̀ síra wọn tó tó bá di lọ́la tó bá rí nǹkan tó kù díẹ̀ káàtó ní sáìdì èyí kudi á jáde á gbè lẹ́yìn ẹ̀ the same thing náà ló sọ fún Wùnmí pé lẹ́yìn justice ọ̀mùbà tó bá ti lè jáde tó jẹ́wọ́ tóun bá rí nǹkan tó fẹ́ tàbùkù ẹ̀ ìyẹn ò ní pé kóun má dá sí i nǹkan tí inú ọlọ́run tó dùn sí nìyẹn ó ní ká ṣe ká bínú ká má ṣe ṣẹ̀ ó ní ká má jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú wa tó gbogbo ohun tẹ́ ẹ̀ dẹ̀ wá bá sọ tó dẹ̀ pé gbólóhùn gbóhùn ti gbóhùn ti gbà ah iyìládé ń forí bíbẹ́ ṣe kì í mẹ̀jẹ̀ mm, mm, ohun tó mm. sọ yẹn ó carry a lot of weight ṣe understand òun kárí ó dẹ̀ mọ́ pé ń tẹ wá bóun sọ genuinely lè wá represent a family wa. tọ́ra ẹ̀ ṣe blogger blogger kọ́ là wá. exactly lè fi bá òun ṣọ̀kan ó dẹ̀ mọ̀ wípé a listen a mọ nǹkan tó ń lọ ẹ̀dẹ̀ wá pé òun nípe pé òkè ipò tá a dúró sí àwọn bàbá àtàwọn ìyá àwọn grandma hmm. àtàwọn grandpa àwọn nọ́ràn yín ẹ̀dẹ̀ jẹ́ṣẹ́ yẹn bó ṣe yẹ àti bó ṣe tó òun náà dẹ̀ wá fi ọ̀wọ̀ fún iléeṣẹ́ QH radio ọmọ á fóun náà ẹrú akẹ ọmọ àgẹ̀ àmín Ọlọ́run bó ṣe ń gbọ́ inú burúkú ò ní bí agbára Ọlọ́run ẹni tí tiẹ̀ ti bàjẹ́ kò ní koná pọ̀ mọ́ tiẹ̀ Ọlọ́run á fọwọ́ tán àwọn méjèèjì lọ́kàn lágbára Ọlọ́run justice for Mohbad tá à ń jà fún wọn ò ní fi pẹ̀ gan wa lágbára Ọlọ́run á tó wa lọ́wọ́ àádébẹ̀ àtúnkọjá abẹ lágbára ọlọ́run gbogbo tó dẹ̀ dàbí òkùnkùn ọlọ́run á bá tàn mọ́lẹ̀ sí i máa lọ síwájú kò ní rẹ̀yìn á ṣàṣeyọrí lágbára ọlọ́run kò ní kọwọ́ bọ̀sàlẹ̀ àpò tó bá ti mú a máa pọ̀ sí ni a máa pọ̀ sí fún gbogbo wa náà nílé iṣẹ́ kó ṣe jù lágbára ọlọ́run ẹ ṣé gan ni aláàjì. ẹ ṣé gan ni mọ́mi wá ẹ ṣé mà adúpẹ́ lọ́wọ́ yín mà èyí ni àpẹẹrẹ pé àwọn ìyá wa tó rán wa ń ṣe àtàwọn bàbá wa tí wọ́n rán wa ń ṣe a ti ṣiṣẹ́ kan ní apá kan apá kan láti ṣe àǹtí búkì wọ́n ní kò sí jà mọ́ ẹ̀ lóò sà. ìtẹ̀síwájú àlọ́. gbé gbé gbé gbé ogun mi. ibẹ̀ ló máa jẹra sí. bẹ́ẹ̀ni <laughs> bẹ́ẹ̀ ni rúgbọ́n wèrè. ẹ ṣeun sẹ́ka àbọ̀sà gbogbo wa la mọ̀ pé koríko tẹ́ni bá ti tẹ̀ kò ní gbérí mọ́. bẹ́ẹ̀ ni. <laughs> ẹ kú ètò aláàjì. àwa nìyẹn. àwa nìyẹn. bájú ní ṣe mo kí gbogbo lé o. àmì o bàbá. yeye pèdèpèdè mo kí gbogbo fáǹsì wa o. aláàjì bí mo ṣe dá sí ọ̀rọ̀ yẹn lánàá ó dàbí pé mi gan ló pè gbẹ̀yìn because àná yẹn mo bí sí hmm. èmi máa ń láìkì kí n go straight to the point. bẹ́ẹ̀ni Baba. ṣé ẹ rí gbogbo ẹnikẹ́ni tó bá rò pé ó mọ̀ràn sọ ó máa hmm. rántí ẹni tó mọ̀ gbọ́. bẹ́ẹ̀ni. tó o bá dẹ̀ sọ pé òkúta ni ẹ́ má rò pé èèyàn tó fẹ́ lọ bá pé ìdàrọ́ lásán ni òun gbọ́ lè jẹ irin ọkọ̀ jẹ́ akọ òkúta. bẹ́ẹ̀ni. ṣé ẹ rí inú mi dùn pé Bukky Jesse gbọ́ ṣùgbọ́n gbà mí ìjọba sọ pé ẹ fẹ́ fẹ̀dí èèyàn síta tó bá lọ <laughs> èyí kú dínkù kò sí nǹkan tó kàn mí èmi máa ń sọ bó ṣe rí ni kò ń jù kò half of justice for Mohbad ni interest ààrẹ ló bá débẹ̀ hmm. bọ̀ mo mọ̀ pé tá a bá ba sọ̀rọ̀ máa gbọ́ òkè bí Bukky dákẹ́ ń sìn ṣùgbọ́n bó nírèsí ò tiẹ̀ fún pamọ́ èyí tó ti fún tó lè parẹ́ ni òun ló ta sí Bukky ẹ̀ wá wo bí tí Bukky gbèdé and Bukky tẹ́ ń wò yẹn mo ti sọ́ọ́dì ẹ̀ dáadáa kò ń parọ́ mọ́yàn bẹ́ẹ̀ni. nǹkan tó bá mọ̀ gọgọgọ ló máa sọ mo sọ díẹ̀ dáadáa ni bọ̀yẹ̀yẹ́kú dí ó máa ń gbéra ga ojú ọlọ́run ló ní kó má lówó ọlọ́run ló ní kó má jẹ́ lọ́ọ̀yà tó kọ́ tó bá torí ó pèrè ní lọ́ọ̀yà tó bá wá kọ́ tó bá ń kọ́ bọ̀mọ̀ òkè tẹ́ bá bá sọ̀rọ̀ ó máa gbọ́. Hmm. ó yé mi wọ́n làwọn mọ̀ pé wọ́n làwọn mọ̀ pé wọ́n máa gbọ́ táwọn bá wọn sọ. yẹ́ ọ máa gbọ́ èèyàn tọwọ́ ti bà ọwọ́ ti bà ó máa gbọ́ òun kò fẹ́ kí Bukky sọ̀rọ̀ mọ́ nǹkan tí ó máa sọ̀rọ̀ Mohbad nìyẹn sà ẹ jẹ́ kí gbogbo wa máa kọ́ tó bá rò pé bóyá ìwọ ló lélẹ̀ táwọn ìbá tún ní ìpèlè ọkọ̀ respect is a reciprocal. bẹ́ẹ̀ni ó lè pe Bukky gbà yẹn kó jọ sọ̀rọ̀ bọ̀ gbogbo èròǹgbà ọkọ ẹni pé òun fẹ́ yẹ̀yẹ́ Bukky ọlọ́run wá yẹ̀yẹ́ ẹ̀ máa fi Eh, eh, èèyàn tó sọ pé òun máa fi ẹ̀yìn yín wọ́gbó hmm. ṣebí ẹ̀yìn ara ẹ̀gbọ́n láfilá ọ̀nà ẹ̀yìn ara láfilá ọ̀nà náà so ẹ ṣeun sá ilé àtọ̀nà yẹn a máa dá àmọ́ dẹ̀dẹ̀ gbogbo àwọn gàmá gbogbo ọ̀rọ̀ tó ń sọ lánàá ló dùn mọ́ mi nú hmm. so tẹ bá bá Yakudi sọ òun náà gbọ́ ẹ ṣeun sá ẹ ṣeun sá ẹ lórí ètò yìí láyé á ti láyé á bá ọwọ́jà erin wá kò má síbi. ọ̀rọ̀ tí à ń sọ òun náà ni wípé tí àwọn èèyàn méjì bá wà ibikíbi tó rí ó jẹ́ àtúnṣe ọ̀rọ̀ òṣì kókó ẹ̀ lọ́ẹ̀ká àsán ẹ̀ lọ́ẹ̀ká àsán o. ẹ̀ ká sàn ayé kò tọ́ sọ. ayé kò tó ẹ̀ káàbọ̀ sórí ètò. ẹ̀ káàbọ̀ sórí ètò bàbá àkùjọ <laughs> mẹ́ta. àwa nìyẹn o. àwa nìyẹn gbọ́ eh, kí gbogbo lé o kò jẹ́ kí kí everybody ó tójọ́ mẹ́ta ẹ má bínú sí mi ọ̀nà ló pọ̀ ah, eh, eh, o. ẹ̀gbọ́n Benjamin ló sọ̀rọ̀ tán sí ìgbógun mi so mi ò mọ púpọ̀ nǹkan tí à ń gbé sọ̀rọ̀ mo ṣáà ń gbọ́rọ̀ yìí kújà àti Bukky Jesse kò yé mi. ok tí a sọ ni pé lórí ìjà tí ó ń lọ láàrin wọn àwọn ìyá wa dẹ̀ ní ká dá sí lánàá so a ti wá pe àǹtí Bukky Jesse iṣẹ́ tí wọ́n lakọ́ṣe lé ní àwọn dẹ̀ sọ fún wa pé lápá ọ̀dọ̀ tàwọn àní kankan wọn bú wọn mọ́ pé àwọn ti rẹ̀spẹ̀tì gbogbo QH radio family lápapọ̀ wọn làwọn ò ní bú yèyè kudi mọ́ ń tà wọ́n pé n ta báwọn sọ pé àwọn ti gbọ́ nígbà bá máa di lẹ́ni sọ́la a máa pe yèyè kudi náà làwa sọ pé fún àpọ́nlé tí àǹtí Bukky Jesse fún wa yẹn kí ni nǹkan tí àwa family náà kí la lè sọ ń pa yìí onìkan tá à ń gbé yẹ̀wò. alájẹjẹ má bèrè má bínú bèrè sílẹ̀ bèrè yìí o hmm. ṣé ìjà justice náà ló ṣé ìjà Mohbad náà ló fa ìjà láàrin àwọn méjèèjì nàbí separate uh, fight lọ́nà. ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n ló fàjà ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé anything tó bá fàjà tán bá ti ń bára wọn jà àwọn méjèèjì náà dẹ̀ ń jà fún Mohbad definitely inú àwọn ọ̀tá ó máa dùn. bẹ́ẹ̀ni. n tó fà ní ọ̀tọ̀ ni nǹkan tó fàjà tiwọn. Okay ṣùgbọ́n dandan ni kó affect nǹkan tí sẹ́gbẹ̀ tí wọ́n bá jọ ń jà lórí nǹkan kan nǹkan kankan tó dé wàtò tó ń pa wọ́n pọ̀ tó ń pa wọ́n pọ̀ bẹ́ẹ̀ òun náà ni justice for Mohbad so tó bá ti wá ń jà ó mì pé èṣù lè lu wọn méjèèjì kan kó tiẹ̀ ju tírélà sí wọn láàrin kó gbà ní wọn kọjá kó mọ̀ tiẹ̀ ìtàǹtúrà láti ṣe nìyẹn. ṣé orí program lè ti gbé wọn. ní wàá pè lórí program. àpò wọn program a pè wọ́n sórí program ẹ̀yìn program la pè wọ́n wọ́n dẹ̀ ní pé láti ní lọ a lè lórí péjì àwọn ọmọ pé àwọn tó gbóyè èkú dé. kò sí wàhálà ẹ mọ̀ pé sometimes ago mo sọ fún yín mo ní mo respect àti bukije ṣe gan. bẹ́ẹ̀ni. mo ní ó ti pẹ́ tí mo ti sọ̀rọ̀ yẹn o hmm. reason mo lè sọ̀rọ̀ ni pé mo rí wọn nírú ẹni rí ni pé do ọ máa ń tètè flare up hmm. ọ máa ń tètè bínú but tí wọ́n bá bínú. àbí. hello. hello à ń gbọ́ yín. ṣé à ń gbọ́ mi. à ń gbọ́ yín sà. tọ́ba wá rí i pé nǹkan táwọn flare up lé lórí àbí nǹkan táwọn bínú lé lórí yẹn pé kò wọ́ọ̀dì àbí kò jẹ́ ní ìtò wọ́n máa padà wá bẹ ẹni yẹn fún ara wọn pé kó má bínú hmm. which is tell me. tọ́ba kọ́ hundred percent àwọn ọmọ ìdádámọ̀ lẹ̀ sixty percent ò ní oore ọ̀fẹ́ àti ṣerú nǹkan báyẹn hmm. but àwọn àwọn máa ń ṣe ọlọ́run fi ràn wọ́n lọ́rùn dọ́ọ́ má tètè bínú o mi ò lè para fún irú ìnáwó mo ṣe wà yìí mi ò mọ bó ṣe ń tètè reconcile pẹ̀lú ọ̀tí bá ti bínú hmm. ó máa ń take months kì í tó mo máa ń sọ pẹ́sà ara mi gradually ni gradually ni ó dẹ̀ máa ń take months how are you boy. I get before to I get before that. yeah, yeah thank you so reason yẹn tí mo máa fi ń gbé fún wọn pé ah mo kí wọn wọn kú iṣẹ́ mo dẹ̀ mo nígbàgbọ́ pé bẹ ṣe sọ bẹ ṣe bá wọn sọ̀rọ̀ yẹn bẹ ṣe pè wọn yẹn mo mọ̀ pé ó ti tán nu wọn hmm. mo mọ̀ kí nǹkan tó wọn máa ṣe wọn máa ṣe so mo nígbàgbọ́ nu wọn so láàrin yẹn kò jẹ́ bó ṣe jẹ́ ọ̀rọ̀ ẹ̀sà ẹ̀ máa bẹ́ tó bọ̀. ẹ ṣe gan. àmọ̀ràn bí ètò ẹni. ètò ọlọ́gbọ́n ètò olóyè onílà á káyè o. ẹ bá wa lọ tẹ wa bọ̀ kọ́ ọpọlọ tó papọ̀ èyí wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ní kò sí nǹkan ṣẹ̀ ìrìn ni o stop ọdún ìtàwọn yọ. ètò ọlọ́gbọ́n ètò olóye onílàákàyè o. ẹ bá wa lọ tẹ wá bọ̀ ọdún ìyàmsá ló fọpọlọ tó papọ̀ èyí wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ẹ ló mọ̀. Yes, ma.

àwọn kan wọ́n dẹ́ngẹ̀ síbẹ̀ yẹn ni mo fẹ́ dá mi lóhùn torí pé mo ti ń kí àdùkẹ́ ah. alájí ẹ níbi tìbí sí láti kí àdùkẹ́ mi àdùkẹ́ ọmọ tó dára mo fẹ́ràn rẹ o. Ah. ẹ ṣeun ma ẹ ṣeun ma ẹ ṣàdúpẹ́ ma. mo dẹ̀ kí àwọn ọmọ mi wọ ní bẹ́ẹ̀dì ah. àṣẹ iṣẹ́ mi o àgbà olúwa ẹ̀mí wọn á gùn ẹ ṣe god bless you alájí ẹ ṣe gan mo lè kí gbogbo àwọn grandma grandpa great great grandma mo kí everybody mm. ìyálóde everybody ìyálóde ọmọ hope wọn wọn wà òkè sọ ẹ wọn ní ọmọ àlè ló ń rínú tí kò ní bí ọmọ àlè náà lọ́dẹ̀ máa bẹ̀ tí kò ní gbọ́ ẹ rí pé iṣẹ́ rí búkì ẹ̀ sí kò ń dìyàn sí tó bá ṣe rí lọ́pọ̀ ẹ̀ ló ṣe máa sọ tí nǹkan bá dẹ̀ ẹni tó rú lójú àṣọ tó bá dẹ̀ ṣe mistake á tún padà wá àwa sọ pé tó oh, bó ṣe yẹ kó rí náà yẹn so Yèyé Kudi lẹ́ máa wá pè é sí o ṣé o Bukky Jease tó tó tó gbọ́ nǹkan tí àwọn àgbàlagbà ń wí ọlọ́run apọ̀wọ́ náà lé o kò ní ṣàṣetì o ojú òde ni tiẹ̀ wọ́n bá mi tọ́jú gbogbo àwọn ọmọ ẹ̀ àti gbogbo nǹkan tó bá dáwọ́lé a máa yọrí sí rere ẹnikẹ́ni tó bá lóun fẹ́ ṣe ẹ́ níkà orí wọn náà máa fi fa tó gbogbo bá ń jẹ tó ló ṣe o ọjọ́ òní tí ẹ tó pọ́n wá lé ọlọ́run apọ̀ wọn náà lé o so èyí kúndé ló wá kù báyìí bẹ́ẹ̀ni tó bá dẹ̀ ti parí ẹ̀ o ti parí náà nìyẹn kó má tún padà sí orí ibi wọn mọ́ tó bá ti sọ pé ó ti tọ́ nìyẹn so èmi dẹ̀ máa bẹ èyí kúndé nífẹ̀ẹ́ bá ti bá wọn sọ̀rọ̀ tán pé kò sí bí ọmọdé ṣe lè gbọ́ ẹ̀kọ́ jẹ tí ò ní ra lọ́wọ́ so hmm. tí irú nǹkan báyẹn bá ṣẹlẹ̀ kán pera wọn ní tùbínùbí ní kọ̀rọ̀ ni lẹ́yìn gẹ́gẹ́ bí àgbà kò dẹ̀ sọ̀ pé kújò tó bá jẹ́ kó apologize ṣé mo pé kò ń kó honestly sorry pẹ̀lẹ́ ẹnu ẹ̀ máa sọ sorry ó dẹ̀ ti gbàgbé ẹ̀ wọ́n á dẹ̀ move on so bó ṣe yẹ ká máa ṣe nìyẹn ọjọ́ mélòó la máa lò láyé ẹ́ táwọn máa wẹ̀ wúre so ó dàbẹ̀ ṣe ṣe yẹn aláàjì ẹ ṣé god bless you ẹ ṣé gan ma kí gbogbo lé ẹ máa bí túbọ̀ ẹ ṣé gan ma ẹ ṣé àdúpẹ́ ma ẹ ṣé ma ẹ ṣé àdúpẹ́ ma ètò alálùbáríkà sí oníkejì. àràgbá yàmúyàmú ṣòwò lẹ́tọ̀ yẹ. ètò kan fi tọrọ ètò tún ti dọdẹ o. ẹ ló ìtẹ̀síwájú aláṣẹ. bàbá. ẹ káàbọ̀ sà. àbọ̀lẹ́ o ẹ̀rọ náà. yẹ sà. ìyá kó ètò awa nìyẹn sà. ìyàwó yẹn ló rẹ já mo lè yàwó rẹ lọ lánàá ṣe mo rí i pé ti kún sẹ́rìn nínú studio lélẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìlú tẹ́lẹ̀ yẹn kódà kò yé lu kékeré. ìyẹn tẹ́ lu kékeré bàbá. ní bàbá wa wo youtube àwọn oníkàlùkù ní ṣe kẹwùkẹ ẹ tó ṣe kẹwùkẹ nínú kí o ṣe ojú studio. bẹ́ẹ̀ ni sà. ẹ̀ẹ́ yeye pèdèpèdè. yes sir. níjẹ lèmi ròyìn pé ẹ máa pe orúkọ wa ní kọ̀ọ̀kan ẹ máa máa mú wa délé nígbà mo fẹ́ ní mo fẹ́ pín ní oríkì mi gangan ni pé ọmọ ìdúmọ̀rọ̀ kí ẹ mọ àwọn ìdílé tó ń sì ní ọmọ ìdúmọ̀rọ̀. Hmm, bẹ́ẹ̀ ni. atapele níye ṣe atabajà níye tó wù ú. Hmm, hmm. mo ti ń pín nìyẹn eh, o. wọ́n ti wọ́n ti wọ́n ti mú àwọn pọ́ìntì yẹn jáde ẹ ṣeun gan but alhaji a gbọ́dọ̀ ní talking drum méjì nínú studio yẹn. bẹ́ẹ̀ni. bó bá ti jẹ́ kẹ́kẹ́ kí n mọ̀. kò sí wàhálà sà. ẹ a gbọ́dọ̀ ní talking drum méjì nínú studio yẹn. nítorí ìwé bí mo ṣe rí ìjẹba jébọn ṣe lu ìlú yẹn ọmọ ìgbéyàwó wọn wọ́n máa sọ ní wùkẹ̀wùkẹ̀ nínú QH radio bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni sà ọmọ ìjọ yẹn ló dáadáa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà alájẹ mà ṣeun o hmm. aya àtọmọ ò ní kọ̀rọ̀ sí lẹ́nu o. àmín. gbogbo ẹbí àti ara wọn ò ní kọ̀rọ̀ sí lẹ́nu. àmín sà. àgbàdo ní tán lórí alájì. àmín. lóòótọ́ tẹ́ ẹ bá ní pé ọmọlẹ́jẹ́ ẹ̀ ń ṣọmọ o. Hmm. bàbá náà lè ti jẹ fún wa. bẹ́ẹ̀ni. ẹ̀rọra àtàwọn gírámà wa àtàwọn gírámà wa ẹ ṣeun. ọ̀rọ̀ tẹ́ tẹ́ tẹ́ bá a sọ lánàá nítorí tá a bá níbẹ̀ fáwa sọ lóòótọ́ ìsàmúkìjẹsì àti yèyé kúdí lẹ́fà sọ ọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ni. ẹ fi ní pé ká ká ṣí wọn ní etí ìgbọ́. bẹ́ẹ̀ni. inú mi dẹ̀ dùn bá a ṣe sọ fún yín lánàá alájí dẹ̀ ni pé lóòótọ́ ni fáwọn máa pè wọ́n ẹ̀ dẹ̀ ti pe ìkan nínú wọn bá. Hmm. ẹ ti bá ìsàmúkìjẹsì sọ̀rọ̀ ẹ dẹ̀ ni pé lóòótọ́ ni wọ́n láwọn ti kọ́ wípé láti gbàrà tẹ́ ti bá wọn sọ̀rọ̀ yìí láti ẹnu òní lọ ohun tó jẹ mọ́ pé kọ́ máa búra wọn àti ìyẹkúlí irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ mo nígbàgbọ́ nínú ẹ̀ hmm. àti mo kí jèsè lè ṣe ó lè ṣe lóòjẹ́ fi ń ṣe nítorí tí nǹkan bá fi lè ta kókó bẹ́ẹ̀ tí wọ́n bá ti ní pé ibi táwọn gbé bá a dé làwọn gbé bá a dé mo lè tọ́ka sí ẹni méjì bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ti jáwọ́ nínú ẹ̀ gbọ̀ngbọ́n ṣe láwọn ti jáwọ́ nínú ẹ̀ yẹn wọ́n jáwọ́ nínú ẹ̀ fúnra hmm. fi sílẹ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀rọ a máa ṣe bọ́n ti jọ ń ṣe lọ. bẹ́ẹ̀ni. màá wá fún ẹ méjèèjì ní oyè kan lẹ́nu hmm. àti múkìdèsè àti yèyé yèyé dógún omi táyéwò yèyé dógún omi ọmọ kẹ́hìndé lẹ́ẹ̀ máa jẹ́. Hmm. Hmm, yèyé dógún omi. táíwò yèyé dógún omi. Ah, àti. àti múkìdèsè. Mm. kẹ́hìndé ìyẹ́jọ́gbọ́n mi bẹ́ẹ̀ ni ni kudi. Mm. tàbí bẹ́ẹ̀ kọ́ bí àwọn bí àwọn gàmà wa bọ́ ṣe fẹ́ sí. bẹ́ẹ̀ ni òye yẹn fún wọn. bẹ́ẹ̀ ni èmi ò lẹ́tọ̀ọ́ láti láti júùsì èèyàn kan pẹ̀lú òye yẹn. bẹ́ẹ̀ ṣùgbọ́n bí àwọn ìyá wa àwọn gbé gàmà wa àwọn gàmà wa àwọn ìyá wa mm. wọ́n bá mi júùsì ìkọ̀ọ̀kan nínú orúkọ wọn nínú òye yẹn. kò sí wàhálà. táyé wo òye méjì omi ni wọ́n. Mm. wọ́n jẹ́ kí ogun omi ogun kó dẹ̀ sinmi wọ́n dẹ̀ padà sí orí justice for Mohbad wọ́n dẹ̀ mm. káwọn méjèèjì kan rí i pé wọ́n bá wa wá justice for Mohbad bí oníkálukú wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà wa níyeye wa ní bàbá wa bá ṣe ń wá justice ẹ̀ fún Mohbad wọ́n dẹ̀ dìde kán dẹ̀ ràn wá lọ́wọ́ ìkọ̀kan tó tí àwa fẹ́ nìyẹn mm. ilé ẹ̀sìn aláàjì ti pè wọ́n wọ́n ti bá wọn sọ̀rọ̀ mo gbọ́ bá aláàjì tẹ̀lé pé bóyá lẹ́yìn tàbí ẹ má jẹ́ kó pẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ jẹ́ tètè ti ìkẹ́hìndé lé ní èlì bẹ́ẹ̀ náà nìkẹ́ tètè táíwò lé ní ìtọ́la bẹ́ẹ̀ni ẹ jọ ẹ jọ o ẹ̀yin yèyé tó gún omi tún yìí ibi tó ti máa ń tọ́ dé bẹ́ẹ̀ni ẹ gbọ́ kó jù lọ bẹ́ẹ̀ni kẹ́ ẹ wá mú kẹ́ ẹ fi ṣe òsàn kó ní kálukú yín kẹ́ ẹ fi para hmm. àgbà onítàn lórí ilẹ̀ o àmì ẹ̀ ṣùgbọ́n ọtí mo ní lórí ilé yìí ẹ ṣe gan sa ẹ ṣe gan sa ẹ sa ẹ ṣe gan sa. tẹ́bí tààrà tójú lùmọ̀ ó tún sí yá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó fa kíkì o. tẹ́bí tààrà tójú lùmọ̀ ó tún sí yá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó fa kíkì o. hello sir. hello. hello sir ọ̀túnba ló ń sọ̀rọ̀. ọ̀túnba ẹ káàbọ̀ sórí ètò bàbá. àwa nìyẹn o dj babuji mo kí ní. yes sir. ẹ kú ẹ àwa nìyẹn. mo kí àlàjì. yes sir. àlàjì mo kí àlàjì mo kí yín o. yes sir. àǹtí mi àdùfẹ́. yes sir. mo mo ń kẹ́yìn náà. ẹ ṣeun sir. mo mo kí gbogbo ilé. gbogbo ilé kí pátápátá sir. Aku aku a kú àtúntò. àwa nìyẹn àwa nìyẹn a kú kó bá a lè dá. àwa nìyẹn yóò kú dá lágbára ọlọ́run. mo fi mo fi ẹnjìníà mo fi kí gbogbo àwọn bàbá mi. Mm. mo fi mo fi guama uk mm. rival mi àti mo fi kí gbogbo àwọn ìyá mi. yes sir ṣẹ̀rí èmi àti èmi àti gbógunmi a máa ń sọ kínní kan hmm. ṣẹ́rí lórí lórí kọ́ọ̀sì tá a wà yìí. Hmm. téèyàn bá farabalẹ̀ gẹ̀ mo tún ti àǹtí Bukky Jesse hmm. ẹ ṣe ẹ ṣe bẹ ṣe gbọ́ bẹ ṣe hmm. díje babaji. baba ṣé kí n sọ̀kan fún. yes sir. àwọn tó tírèèdì wa wọ́n ní ọmọ àlè ló máa ń rínú. tí ò kì í bí bẹ́ẹ̀ ni. ọmọ àlè dẹ̀ lọ́tún máa ń bẹ̀. tí ò kì í gbà. tí ṣé téèyàn bá ń ṣe nǹkan tó bá ti ń dẹ́ ẹ lọ́wọ́ pé ó ti tó hmm. jẹ́ kó tó hmm. àlùbáríkà wà mbẹ ibi tá àlùbáríkà wà nìyẹn. Hmm. aláàjì ẹjọ ẹ má bí tẹnjiníà ṣe sọ ẹ má jẹ́ kó pẹ́ tẹ máa fi pé yèyé Kúdí náà so that kò ní dàbí pé sáìdì kan la wà. Hmm. Hmm. so hmm. aláàfáà lùbáyé kà sí. àmín. so that a lè padà sórí kọ́ọ̀sì tá a wà kọ́ sórí justice for Mohbad la wà á lè máa gba justice. àmín. aláàjù àwọn tí wọ́n wà ń di tí wọ́n wà ń di kìnìyà aláàjù wọn lọ. bẹ́ẹ̀ni. so because ṣẹ́rí mọ́mì mi kan máa ń sọ̀rọ̀ tèmi náà ọmọdé máa ń sọ kò dìgbà tí nǹkan bá tó kànyàn ká tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tóníkàlùkù bá ń gbójú kúrò tá a bá ń gbójú kúrò tá a sọ̀rọ̀ àló ní jẹ́ ká burú kàn wá. àmì o àmì o àmì o. èèyàn tó máa kàn wá àlá ò ní jẹ́ kó kàn. àmì ìdí tá a ṣe wà lórí kọ́ọ̀sì tá a wà nìyẹn so again ní ìlànà mo tún fẹ́ tún sọ lẹ́nu hmm. àti búkì yèyé kudi hmm. mi ò mọ̀ yín méjèèjì ẹ gbogbo nǹkan tó bá wà láàrin yín ẹ forí jìra yín. Hmm. ọ̀rọ̀ ni. ẹ jẹ́ ká padà sórí kọ́ọ̀sì justice for mohbad tá a wà tá a dẹ̀ máa gbà. bẹ́ẹ̀ni a máa gba justice yẹn ọba tó dá wa máa gbà fún wa nǹkan tó ló jẹ́ kí ọkàn lórí ẹ̀ tá a fi wà lórí ẹ̀ tó tá a ṣe fi wà lórí ẹ̀ a máa gbà. dàgbàrọ lọ à ń ṣèyàn tó kọ ètì. bẹ́ẹ̀ni. aláàgbà fún. àmín. aláàgbà fún wa. ẹ ṣe gan sa ọba tó dá wa gbà fún. ẹ jẹ́ kí n jẹ́ kí ẹlòmíì contribute ẹ kó iṣẹ́ o aláàjì mọ́tò kí n. yes sir ẹ ṣe gan sa. baba. Yes, sir. contribute. ẹ ṣeun sá ẹ ṣeun sá. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó fa kíkì o. tẹ̀bí tara tójú olùmọ̀ ó tún ti yá o ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó fa kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú. tuntun ti dọ́dẹ o. ètò tí ó làbíjọ́ tí ó làbíwé. kò lábùkù kò lábà wọn kún fún oyè. bọ́ọ̀dì àǹtà látọkùn ètò. hello ma. hello. àwa nìyẹn ká sọ ma. hello ma. hello. à ń gbọ́ yín ma. hello. àwa nìyẹn ma. ẹ pẹ̀lẹ́. yes ma. ọ̀ alájì ẹ ṣeun o. yes ma. iléeṣẹ́ wa ò ní bẹ̀rẹ̀ o. àmì ma. ẹ ṣe tẹ dására náà o. yes ma. àti búkì tẹ̀yẹ kúdí ẹ bá wa ẹ bá wa jẹ́ kógun omi o. ẹ̀yà paná ẹ̀wọ̀n mo dẹ̀ kí oníbàdí èní o. yes ma. a ṣe ọ̀pọ̀ ọdún láyé o. àmì ọlọ́run ẹ dẹ̀ ṣe wá máa o. ọgbọ̀n ọdọọdún làárọ̀ ọmọ sọ bẹ́ẹ̀ la máa rí wọn lọ́dọọdún. àmì ma. ẹ dẹ̀ ṣe wá máa ẹ ṣe àdúpẹ́ máa. ẹ mo dẹ̀ máa kó yẹ̀yẹ́ ọ̀kìn mo hmm. àsìkò yìí mo fi sọ fún yẹ̀yọ́ kì í pé oríkì ilé tiwa ayala máa ń gbé o gbáyagbáya ọmọ gbáyagbáya lóríkì ilé wa o. ok ma. báwo ló bá ṣe gbẹdọ̀ tọ̀. Hmm. so yẹ̀yọ́ kì í mo máa gbé àdùfẹ́ mọ́ yín lọ́wọ́ o. <laughs> obìnrin gbàdàjà ilé bàbá wa ló ti máa ń gbé wọn o. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ dẹ̀ kú ẹ kú ti àwọn eh, Bukky Jesse. yes ma. olúwa gbàdúrà wa. àmín ma ojú òní ti wà. àmín ma eh, àwọn ọmọ náà ọlọ́run á bá wọn mọ̀ ọ́ ṣe àwọn náà á àwọn ọmọ wọn mọ̀ ọ́ ṣe. àmín mà nítorí nítorí ẹ̀yìn orí ẹ̀yìn òwe ẹ̀yìn Yorùbá á ní orí òlè mi kó ṣe kinní kan. bẹ́ẹ̀ni kò sí bá a ṣe lè ṣe torí òní mi. torí òní mi gbogbo bẹ́ẹ̀ni ma àmì ma mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ aláàjì mo dúpẹ́ lọ́wọ́ àwọn mẹ́mbà QH radio gbogbo ilé ẹ ṣe ẹ àtúntò ẹ kú àtúnṣe àwọn ọmọ náà dẹ̀ ní jábọ́ lọ́wọ́ wa àmì QH radio ní jóná a máa lọ sókè ni ẹ máa ní branches of on branches kí ni àmì mà lọ́la ojú ọ̀dẹ̀ ní ti gbogbo yín tẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀ lágbára ọlọ́run ilé náà á gbòòrò sí ni àwọn ẹbí aláyọ̀ wa náà á máa láyọ̀ sí ni. àmì mà. ẹ ṣe wà lájí. ẹ ṣe àdúpẹ́ mà o ẹ ṣe àdúpẹ́ o àmọ́ lóore o. àdùfẹ́ má wọ́n rí o tí yíyẹ yóò kí ọba ti rí ẹ kọ́ ti mọ̀ pé lè bá wa lọ ti gba aya aláya. yes ma mm. Mm. àwọn náà ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ngbà bá sẹ́ndì oríkì mi torí màá tó sẹ́ndì oríkì ilé mi sí ẹ tó máa kì mí. Mm, mm. kò sí wàhálà mà. wà á wá gbọ́n bẹ̀. ok kò sí wàhálà mọ̀ mi. ọmọ abẹ́rẹ́ mẹ́ta ìṣàgá wà á wá gbọ́n bẹ̀. yes mm. ma. wà á wá kì mí dáadáa. yes ma. ìgbà tí wàá gbọ́ pèsè làwọn máa ń gbà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. <laughs> Eh, eh, eh, DJ Babs ọlọ́wọ́ gángan. yes ma. okùnlù ẹni o. yes ma. okùnlù ẹni. yes ma. talking drum. yes ma. ọwọ́ náà ní kú o. àmì ma. àrùn ò ní wọnú ọwọ́ náà o. àmì o. aláàjì mo kí yín rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ. bẹ́ẹ̀ni ma ẹ ṣe gan ma. torí ìlànà ẹ̀kọ́ lórí youtube yẹn ń jẹ́ kí rẹ̀wẹ̀sì máa kó bá ọkàn. mo mm. ti rò náà pé ta ló máa bá wa parí ẹ̀ fún wọn. ẹ mm. ṣe ẹ ṣáà tètè pé yèyé kudi kẹ parí ẹ ó ti tọ́ lọ́kọ̀ bó ṣe sọ yẹn ọmọ dáadáa lọmọ yìí ó ti tọ́ lọ́kọ̀ ẹ ṣe gan èyí náà ni mo ní kí contribute o. ẹ ṣe gan ma mi ayẹwo akalẹ o. àmì ma ó dàbọ̀ ma ẹ ṣe gan ẹ ṣeun ma. Quadri Hamzat ló ń já wa sí i. Quadri Hamzat ló ń já wa sí i. ó ṣe ń lọ. inú ilé la rí àwùjọ. ó ṣe ń lọ. inú ilé la rí àwùjọ. abánidá. dámọ̀ràn hello ma. ẹ káàdà bíjẹ bá dé. àwa nìyẹn ma. iwájú ẹkú iṣẹ́ àtàárọ̀. yes ma. iṣẹ́ àdùfẹ́ mọ́ kẹ́yìn náà. yes ma ẹ ṣe ma. gbèdégbèdé mo kí yín o. yes ma. àwọn tá a la jìnnà mo dẹ̀ kí gbogbo ilé o. yes ma gbogbo ilé ń kí ma. ṣe mo dúpẹ́ ẹ ṣàdúpẹ́ mọ́. àǹtí àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ aláàjì o tán bá wa ṣe àtúnṣe yẹn tán bá wa ṣe àtúnṣe yẹn a dúpẹ́ lọ́wọ́ wọn àwọn gan náà ṣe wọ́n ṣe é náà kú iṣẹ́ wọ́n ṣe é gan-an ni o ẹnu èmi ti mọ̀nà pé búkì ò ní ó kàn nínú fùfù ni tó bá ti nínú fùfù tó bá ti sọ gbùrù tó bá dẹ̀ ti sọ ó ti tọ́nù ó ti tọ́nù ẹ̀ ní bó ti sọ yẹn ló ṣe sọ bọ̀ bú yèyé kú dí mo mo ti ẹ̀yìn ó wà dá sí i i'm not too sure àpò iná kan bá sọ. QH hmm. hmm. eh, radio náà ti náà fi ṣe propose pé ìgbéyà wọlá yẹn bẹ́ẹ̀ni á gbà ọlọ́run adẹ́jẹ́ kó gbà lágbára ọlọ́run. àmì o àmì o ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gọmọ ẹ ṣe gọmọ ẹ ẹ ṣe adúpẹ́ ma. ẹ ṣe ma adúpẹ́ ma. yes ma a wà nìyẹn ma ọ̀dà àwọn ma ṣe ma. ìpolówó tẹ̀ bá fẹ́ polówó ẹ̀. Eh. ṣèyálóde ẹ̀dá mi má jẹ́ ń ṣèyálóde ẹ mà káàsán. káàsán kújọ́ ta o. àwa nìyẹn mà. ẹ kú ètò. àwa nìyẹn. ẹ ṣe púpọ̀ ṣe yan lérè. àmì ọlọ́run ẹ káàbọ̀ mọ́. ẹ káàbọ̀ mọ́ yes ma. ẹ gbogbo nǹkan táwọn èèyàn ń sọ náà láti gbọ́. Hmm so tẹ bá bá yaku yakudi sọ tó bá gbà tí wàá dé gbà òun ló mọ tó ti yẹ yìí sìn <laughs> ìkànnì sóbìnrin yẹn ìgbẹ́ta sí bí fún láìfẹ́ yóò hmm. tọ̀tọ̀ mú onífùfù onínúfùfù ni tó bá ti sọ̀rọ̀ ti tán sílẹ̀ kò hmm. tí ẹ̀ kọ̀ láti tún bẹ onítàn pé kó apologize ṣó ti yẹ hmm. yín bọ́dà àwọn ìyá ìyá kúdì yẹn irú àwọn yẹn tẹ́ bá jí láàárọ̀ tẹ́ bá kí wọn àròjọ tẹ tó bá fún yín ní ten pound lánàá tẹ bá sọ pé ẹ ṣe ìjẹta àròjọ mm. so láìfò ní kálukú yàtọ̀ tọ̀ so tó bá bá sọ tó bá gbọ́ bẹ́tà tí ó bá dẹ̀ gbọ́ kò sí wàhálà wọn àkókò gbọ́ lágbára ọlọ́jẹ̀ pọ̀ bó ṣe wà nìyẹn. Mm. ṣe rí lọ́dẹ̀ mi tẹ̀fẹ́ sọ ni pé ó ní program kan tó wà lẹ́kọ̀ọ́ tí mo ní máa lórí rédíò kíní ti ń lọ láti bí oṣù kan mm. bọ́kọ́ ṣùgbọ́n tí ò jẹ́ kí n sọ ni wípé àbúrò mi ó kàn rẹ́gísítà fún ni kò tí ì lọ gba kò tí ì débẹ̀ kó wò pé ṣé lóòótọ́ ṣé mo ṣé mo rí àwọn nǹkan oríṣiríṣi tó máa ń ṣe lẹ́kọ̀ọ́ tó máa fún ọ tó máa tó padà sọ pé kì í ṣe báyẹn kíní yẹn wọ́n máa ń pè ní wọ́n pè ní ìlera èkó ṣó ti yẹ yín sìn yín. yes ma. mi ò tí mọ̀ bóyá àwọn èèyàn ti gbọ́ àwọn èèyàn ti lè gbọ́ because àbúrò mi ní pé ṣọ́ọ̀ṣì àwọn ni wọ́n gbé wá then wọ́n dẹ̀ tún ti gbé wá sí ojúwòye ibi tó ti ń ta ọjà pé wọ́n ń gbé káàkiri káàkiri ipe hmm. wọ́n pè ní ìlera èkó ìlera èkó yẹn ni pé wọ́n máa dáṣì mọ́ big hospital àwọn hospital gidi tán ní instrument náà àtàṣe àwọn èèyàn mọ́ òótọ́ dẹ̀ ní doctor tó dáa òun náà àtàṣe èèyàn mọ́ so tí èèyàn èèyàn wá rẹ́gísítà wọ́n á ṣe lórí kọ̀ǹpútà gbogbo wọ́n á rẹ́gísítà yín fún wọ́n á rẹ́gísítà wọ́n á fún wọn ní facilities yẹn fún ọdún kan. Hmm ọdún kan ẹ lè lọ hospital yẹn after ọdún kan ẹ máa ẹ ẹ máa máa san owó. ok ní ìmọ̀ nǹkan tó bá but téèyàn bá lọ lò ó wọ́n bá kọ oògùn fún yàn wọ́n á tún send èèyàn lọ sí pharmacist tiwọn. ok wọ́n lọ ra oògùn níbẹ̀ tó bá lọ ra oògùn wọ́n máa lọ èèyàn ló bá san owó oògùn tó fẹ́ ra oògùn hmm. but hmm. Eh, eh, àbúrò mi sọ fún mi pé eh, ó wà òkè torí àbúrò mi lẹ́nu ọjọ́ mẹ́ta ìhó rẹ̀ díẹ̀ so ibẹ̀ ni ó lọ. ok tó o gbà tí ó ti wá lọ síbẹ̀ tó ti wá rí pé lóòótọ́ owó wọn gba owó ju owó oògùn hmm. ẹ ẹ analysis. Hmm mo rò pé bóyá gọ́fìmẹ̀ntì èkó ló gbé lẹ̀ ní omi ìmọ̀ but tán bá google ẹ̀ ó wà lórí google because orí kọ̀ǹpútà ni àbúrò mi ni pé wọ́n ń gbé àwọn èèyàn ń gbé kọ̀ǹpútà yẹn káàkiri wọ́n fi ń rẹ́gísítà èèyàn èèyàn tó bá ní family náà á ṣe family registration èèyàn tó bá jẹ́ ẹ̀kan ẹ̀kan ṣoṣo náà á ṣe tó bá dẹ̀ jẹ́ ọmọ mẹ́ta ọmọ ìbáàjẹ́ ẹ̀yìn mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ ń gbé nínú ilé wọ́n á rẹ́gísítà yín papọ̀ hmm. so wọ́n á àtàṣe yín mọ́ hospital kan hospital private hospital ni mo mí ni o ní àdúgbò yín mm. tó jẹ́ private hospital tó ní ẹsẹ̀ ńlẹ̀ ni ò kì í ṣe àwọn kwẹ́kwẹ́ private hospital tó lè ṣe test fún yín tó lè ṣe everything fún èèyàn níbẹ̀ ibẹ̀ náà doctor máa rí doctor tó bá jẹ́ kán ṣe x-ray fún wa lọ ṣe wọn kì í gbowó mm. bíìlì yẹn lọ sí ọwọ́ eh, mi mọ̀ bóyá ọwọ́ eh, gọ́vnà èkó ló lọ but orúkọ kínní yẹn tí wọ́n ń lọ yẹn òun náà pè ní ìlera èkó so tó bá google ẹ̀ tó ìlera èkó hmm. so tó bá google ẹ̀ wọ́n máa rí torí wọ́n rẹ́gísítà lórí kọ̀ǹpútà wọ́n rẹ́gísítà àwọn ìkéèpẹ́ kan máa ń lọ bá wọn àwọn hmm. náà ń gbé nígbà tó ń lọ rẹ́gísítà èèyàn fún tó ń gbé kọ̀ǹpútà káàkiri pé kẹ́ rẹ́gísítà fún n kí náà ti ń pè ṣó ti yẹ yìí. ó yé mi wá ó yé mi wá. bó ṣe jẹ́ nìyẹn. Hmm. ok ma. Okay ẹ ṣe gan ma ẹ ṣe gan ma. wọ́n lè wọ́n lè lo advantage ọdún kan yẹn kọ́tẹ̀sì lọ wọ́n lọ try ẹ̀ wò wọ́n gbowó lọ́wọ́ èèyàn o tòmọ̀gán hmm. tó bá ṣe náà tí ò bá da à á sọ ìtọ́ba tún ṣe náà tó. tó tún da ó ká sọ ká fi tóra wa létí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹni tó bá nífẹ̀ẹ́ sí kó béèrè ládùúgbò torí gbogbo àdúgbò ìgbọ́ tó mú kinní yẹn tó dé Muṣin mm. Ọlọ́run ṣògo ó máa wà ní gbogbo Èkó ṣó ti yẹ yí ẹ̀hẹ̀ bọ̀dọ̀ àbúrò mi sọ fún mi pé wọ́n tún gbé wá sí ṣọ́ọ̀bù òun mm. so wọ́n ní wọ́n pè ní ìlera Èkó so èèyàn tó bá ní èèyàn ní Èkó mm. níbikíbi ní gbogbo Èkó kán máa fi wádìí ọ̀kan lọ sórí Google kan Google ẹ̀ jáde òótọ́ ni o òótọ́ ni wọ́n ṣe so wọn nídìí owó láti sọ owó oògùn nìkan ni wọ́n gbà lọ́wọ́ wọn hmm. wọ́n dẹ̀ máa fún hmm. yín ní òkè lọ sí pharmacist kẹ́ lọ ra oògùn kì í pé kẹkàn lọ rà á bì kankan kẹ́ tó dé pharmacist yẹn oògùn kíní yìí ti débẹ̀ ó ti débẹ̀ ó ṣe ṣe ìlú òyìnbó nìyẹn kẹ́ tó dé pharmacist gbogbo pépà oògùn yìí ti débẹ̀ ẹ kàn máa lọ hmm. síbẹ̀ wọ́n sọ pé iye báyìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ẹ̀ jáde tó ti yẹ yín sí wọn kẹ́ lọ gbà ń bí báyìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ẹ̀ jáde so nǹkan tí èmi ní kí n ìyan létí àwọn èèyàn ìyẹn tó bá nífẹ̀ẹ́ sí. ẹ ṣe gan ma mm, ẹ ṣe àdúpẹ́ ma. ẹ ṣe ma ẹ ṣe àdúpẹ́ ma. ẹ ṣe gan. desi kan nìyí o. ọba wọn. ló bá lẹ́gùn desi kan nìyí o. Quadri. Hamzat ló ń dá wa sí. Quadri. Hamzat ló ń dá wa sí. ẹ ká sọmọ. ẹ ká sọ owó. àwa nìyẹn ma ṣé dáadáa la wà o. ọpẹ́ ní fọlọ́mọ wa mo tẹ̀ sí ń gbóhùn ní pé a dúpẹ́ lọ́dọ̀ náà. ẹ ṣeun ma ẹ ṣeun ma. hello ma. hello. yes ma. aláàjì ẹ káàsán o. yes ma gbọ́ yín ma. yes ma. àtọlóhùn iyọ̀. yes ma. ọ̀sẹ̀ àtọlóhùn oyin àtọlóhùn ìkókò. yes ma ẹ ṣe jàre màmí ẹ kú gbogbo gba wa dúpẹ́ o. ó jàre. yes ma. a ní ká tún múnú ara wa dùn ẹ ṣe jàre màmí ẹ ṣe iná nìkan wọ yín o. àlè bá fún gbogbo ìgbà pápá máa fọwọ́ lẹ́rán fọwọ́ lẹ́rán láì jẹ́ pé abárawa adárawa lára yá. ya ni kò ní tán bẹ́ẹ̀ lágbọ́rọ̀ ọlọ́run àbúdíntàn lókun àbúdíntàn lọ́sà. ẹ ẹ jẹ ẹ jẹ kẹyìn dáadáa o ẹ tí wọn bó ṣe yẹ kẹ tí wọn ní èmi ò dárúkọ lọ títí o ẹ kọ oyè yẹn oyè yẹn oyè yẹn lẹkọọ máa àwọn gbogbo ìyẹn tẹ bá ń yẹ kó gbà yín ju mi máa ó máa ten to fifteen minutes. ok yes, ma àtìgbọ́ máa kò sí ọ̀rọ̀ òun la máa fi ṣe ẹlẹ́ẹ̀kejì nsìn. Hmm. wọ́n á dẹ̀ àwọn náà dẹ̀ sọ̀rọ̀ wọ́n á dẹ̀ tún máa tún ẹ̀kọ́ dẹ̀ lè fi fúrèsì kankan ti fún wọn tán. ẹ̀ dẹ̀ wá fún ẹ̀dá bá ti paríparí ẹ̀ wá fi àwọn bọ̀rọ̀ kìíní lórí ètò àbí kí ló ń pe asọ́nà ètò gbọ̀ngàn kí wọ́n ti rédíò ẹ̀ wá gbélé gbogbo wa lórí. kò sí wàhálà mọ́. ìpínlẹ̀ mi èmi ò kan tọ́ ní pé alájì tó bá ṣe yẹn àwọn kan tó lè ní à ah, ẹ̀jẹ̀ ká ẹ̀jẹ̀ ká dáṣì àwọn ọmọ ìlú mm. ẹ̀jẹ̀ ká nǹkan tí mo sọ nìyẹn o. ẹ ṣe mọ. ẹ ṣe mú o ẹ ṣe mú. ẹ ṣe gan wọn mi. dá àwọn ti fa náà ní hmm. kejì rẹ̀ kí ẹ ṣe ń gbọ́ o ẹ ṣe ẹ ṣe ọlọ́run àtúbọ̀ máa fi ọgbọ́n fún ọgbọ́n fún yín àtúbọ̀ máa fi òye fún òye fún ọ̀padà ọlọ́run hmm. ọlọ́run àdé àtúbọ̀ máa fún yín ní ìgboyà boldness láti jáde níbi tó bá yẹ ká ẹ jáde sí o dúpẹ́ lọ́wọ́ àwọn ni ẹ ṣe ń bá wa dá sí o a dúpẹ́ lọ́wọ́ àwọn àwọn sìsà búkì gbèsè wa tí wọ́n gbọ́. Hmm. ó ń bínú ó ń ṣe gbá onínú fùfù ìyálóde ṣe ẹ̀tọ́ tiẹ̀ náà tán ni ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa bẹ́ẹ̀yàn ṣe lè dàgbà tó hmm. kò sí ọjọ́ orí tán bá ti mọ̀ pé nǹkan kan ní àbùkù ẹ jẹ́ ká máa gbàdúrà pé nǹkan tó bá jẹ́ nǹkan tó jẹ́ àbùkù tí ẹ̀yẹ ká yọ kúrò inú fùfù ò dáa. nǹkan tó bá jábùkù bẹ́ẹ̀ yẹn ká mọ̀ bá ṣe lè yọ kúrò kò sí nǹkan tí ò ṣe é padà kò sí nǹkan change kò sí káàtà tí ò lè ṣe change ẹni ní ọmọ ọlọ́run dẹ̀ ni hmm. ọlọ́run máa ń bá sọ ẹ̀rọ káwọn ti wà pẹ̀lú ẹ̀ máa bá wa kọ́ gbogbo nǹkan tó bá wá ṣe é tán ṣẹ̀ṣẹ̀ máa sọ ẹ má bínú ẹ má jẹ́ ká èmi gbàdúrà fún mu dẹ̀ máa máa kọ̀ntínú láti máa gbàdúrà fún sísá búkì gbèsè náà ni pé ọlọ́run gbà mí rọ̀ lọ́kàn ó bá máa fi wàdùwàdùwàdù kíákíá kíá gbé gbogbo nǹkan because nǹkan mímọ àti àwọn bá ti ṣe tí àwọn bá ti lọ bínú ó ti lè lọ ṣe nǹkan yẹn síbi tí kò da tàbí bí kò ṣe ní da ọlọ́run ní jẹ́ kó dá ọkọ̀ dẹ̀ ní jẹ́ kò ní ṣe síbi tí kò ní da tí àwọn ṣẹ̀ṣẹ̀ tó máa regret pé ìbàdàn mo ti máa ṣe bẹ́ẹ̀ ó dà mo ti bẹ́ẹ̀ má ìyẹn bẹ́ẹ̀ fóun yẹn ẹ àǹtí kejì dẹ̀ tẹ̀lé tó jẹ́ kó fìyàn sínú tó jẹ́ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ wọ́n pátápátá pẹ̀lú ẹ̀ nìyẹn ṣé tọ́lọ̀ bá yapa pátápátá pẹ̀lú wa tàbá ṣe ọlọ́run hmm. ṣé àwa tó máa padà lọ bọ́lọ́run ni láéláé kò yẹ kí yẹn náà máa ṣe bẹ́ẹ̀ èmi ìtàn pè ní yèyè kú díyàn wọ́n hmm. bá ti bá yín sọ̀rọ̀ ó ti tán o ti tán nínú búkì gbèsè òun gbọ́ ló tó ń pè ẹ́ sí program ẹjọ́ àbí ẹjọ́ ń ṣe program ara yín ẹjọ́ ń gbé sórí ara yín ìwọ wá sọ pé ẹ tí wọ́n bá ti gbẹ̀yàn kan ṣe ti ní kò tẹ́lẹ̀ wọn ò fẹ́ padà sí bẹ́ẹ̀ kí ló wà ń bẹ̀ ṣé ọkùnrin náà dà orí lórí ọkùnrin àmàkọ́ sára tọ́lọ́run gbà yẹn o <laughs> òun fẹ́ bá kí ló bá ṣe mọ́ fún kí ló dé tó ní bá ṣe kí ló bá sílé ayé fún hmm. oní ká máa ṣe pẹ̀lú ra wa ni tó bá dẹ̀ ló bá ṣe pọ̀ pọ̀ kò da ìwà tí ò da ni èmi dẹ̀ máa sọ pé olúwe lẹ́dùnmarì bá mi rọ ọmọ ìròyè kú bí lọ́fọ̀n tó bá ṣe àdùsọ́ ṣe kìíní kan yìí omi ni pé kó dẹ̀ kọ́ sẹ́ni náà pátápátá completely out that is not how to behave. bẹ́ẹ̀ni ma. so which is the problem ajẹkari burúkú tó bá rọ ọmọ kúkú tí kò kọ́ fẹ́ ṣẹlẹ̀ sí ṣé kò ní lọ síbẹ̀ kó gbà kó gbà kúrò lọ́wọ́ ẹ̀ àbí tó bá rí ẹbí búkì jèsè kan tí nǹkan kan fẹ́ jẹ́ kò ní lọ síbẹ̀ káyọ̀ torí pé ó ti yà àwọn ti jọ ṣe kínní kan pọ̀ kò wá níṣẹ̀lẹ̀ mọ́ inú fẹ́ máa sọ gbogbo ìsọkúsọ kan sọ yẹn uh, my mouth is not just for that nínú òṣèlú bẹ̀rẹ̀ sí náà réètì ẹ̀bọ̀ tí mo mọ̀ torí mo wà ń bẹ̀ mo gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láti lẹ̀ pàtà dúpẹ́ lọ́dọ̀ lọ ká dáka ṣàrán pàṣàrán kò yàrá àwọn méjèèjì ló ní hmm. ibi tó yẹ kán ṣe kínní ó dẹ̀ ṣe correct that's what i'm saying. bẹ́ẹ̀ni ma àná Ọlọ́run máa bá mi correct ẹ pẹ̀lú wọn ọsẹmi náà máa ma fún wọn sínú àdúrà lágbára Ọlọ́run láti ní Ọlọ́run máa mi ma gbogbo nǹkan fún ma bless oníṣẹ́ni tó jẹ́ pé tí Jésù bá máa dé tàbí kálíkì àwọn ọba máa dé fún gbogbo wa Ọlọ́run ò ní rẹ́sùn kankan tó máa fi kàn wá tó máa fi sọ pé bọ̀tì bọ̀tì ò ní síbẹ̀ tó máa fi sílẹ̀ kòkòtà wọlé níbi olóògbé tó ń lọ wa lágbára Ọlọ́run bó ẹ ṣeun ma adúpẹ́ ma. gbogbo àwọn èèyàn tó wà nínú ilé wa. ẹ ṣeun gbogbo lẹ́ńkì. ọkùnrin wa dédé àwọn ọkùnrin gidi la ní. bẹ́ẹ̀ni ma ìdúpẹ́ lọ́wọ́ wọn dáadáa. bẹ́ẹ̀ni ma ìdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bọ́tì. bẹ́ẹ̀ni. ìdúpẹ́ lọ́wọ́ ọ̀túnba. yes ma ìdúpẹ́ lọ́wọ́ gbógunrin. yes ma ayé kò tọ́. yes ma gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. jagun. <laughs> yes ma. wọ́n ṣe o. yes ma wọ́n ṣe o àdúpẹ́ àṣepọ̀ wa ò ní máa bàjẹ́ o àmì mà àmì mà ẹ ṣe gan wọn. ọlọ́run àdè máa dùn wá nú ìdájẹ́ ń wá lórí ìmọ́lẹ̀ ọlọ́run máa gbé fún wa báyìí àmì mà máa rí tọkàn wá dẹ̀ máa balẹ̀ àmì mà tí gbogbo àwọn ọmọ nàìjíríà lọ́kùnrin lóbìnrin tí ìrọ̀rùn máa wà fún gbogbo wa tí kò dẹ̀ ní sí ẹ̀ fí àfún ẹni ẹ̀ bí wà mọ́ ẹ ṣe o. ẹ ṣe gan mọ mi. àmì ma ẹ ṣe gan ma ẹ ṣe gan adúpẹ́ ma yes ma. ètò alálùbáríkà àti oníkejì. àràgbá yàmúyàmú ṣòwò lẹ́tọ̀ yẹ. ètò kan fi tọrọ ètò tún ti dọ́jẹ́ o. ètò tí o láfijọ́ tí o láfiwé. kò lábùkù kò lábàwọ́n kún fún oyè. bọ́ọ̀dì yàrá. tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. èyí yàtọ̀. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. tọ́lú tọ́lú. kò ṣe bó yàtọ̀ sí tọ́lú tọ́lú tọ́lú. kò ṣe bó yàtọ̀ sí tọ́lú nínú ètò. ẹ ń gbọ́ lórí. hello. hello ma ẹ káàbọ̀ sórí ètò ma. kẹsà ẹ kọ́ àtúnṣe o. àwa àtúnlé àtọ̀nà yẹn náà ṣe o. àmì mà nǹkan kan yóò ní bàjẹ́ kò ní dàrú o. àmì o àmì o. wọ àwọn tẹ́dẹ̀ bá sọ̀rọ̀ náà etí ìgbà àgbà ṣe ọlọ́run á fi fún wọn. àmì mọ̀. gẹ́gẹ́ bí àwọn mọ́mì wa àti dáàdì wa ṣe sọ ọmọ àlè ló máa ń rínú tí òkè ń bí ọmọ àlè náà ló máa ń bẹ̀ kí ì tó bá ti di jọ́ mi kàn máa fi ọgbọ́n ṣe ìpínlẹ̀ fún ọmọ ọ̀dọ́ náà tó fi ọgbọ́n ṣe bẹ́ẹ̀ ni. kàn ń ṣe àsìkò yìí rárá hmm. inú everybody ò dùn hmm. inú ẹnìkan kan ò dùn hmm. because gbogbo bíjọba ṣe ń da everybody ríboríbo lórí ọ̀rọ̀ ọmọ yẹn kò jẹ́ nǹkan tó dùn yàn rárá. bẹ́ẹ̀ ni mà. àtọ̀tún àtòsì kọ́ọ̀sì kan náà lè ń jà fún. bẹ́ẹ̀ ni. kì í ṣe pé bóyá ẹ gba award àbí medal àbí trophy. Mm àbí kókóyá kínní iṣẹ́ abiyamọ lẹ̀ ń ṣe. bẹ́ẹ̀ni. lẹ́nìkan wá ń sọ wípé ẹlẹ́yìn jà fún ìmọ́lẹ̀ ẹ wá sọ pé ẹṣẹ́ ti wá justice náà gbà náà nìyẹn hmm. ó bàdí o hmm. ẹni tó sọ yẹn kó má kó lọ tọrọ àforíjì kó lọ túbá. bẹ́ẹ̀ni. ó sọ fún mi pé òun òun sì sọ ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àfẹ́ ṣe pé wọ́n ń gbé ẹnìkan lẹ́yìn wọ́n ń gbé ẹnìkan kan lẹ́yìn àní ṣubú lójú ẹni tó máa fi wá ṣe yẹ̀yẹ́ o. àmín o. because gbogbo bí nǹkan ṣe ń lọ tán yẹn wọ́n máa máa kà oh number one hey kinní kan point kinní kan àwọn èké èèyàn àwọn ọ̀dàlẹ̀ èèyàn àwọn anti-justice inú wọn máa máa dùn báyẹn ẹ nítorí Ọlọ́run nítorí Ọlọ́run ọmọ yẹn ń bi tó wà yẹn inú ẹnìkankan ò dùn inú àwọn òbí tó inú bàbá ẹ̀ especially àti gbogbo àwọn màmá àwọn bàbá tó ń náwó tó ń nọ́ra tó ń gbòkègbodò QH radio ẹ ṣe nǹkan kan míì mọ́ orí justice for Mohbad náà ni. bẹ́ẹ̀ ni àwọn programs pọ̀ lóríṣiríṣi tó yẹ kẹ́ ẹ ṣe ìkan tún láì lọ ń yọjú ẹ̀yin wá lọ ń bára yín jà hmm. gbogbo àwọn ọ̀rọ̀ tí yẹ kí ó máa bọ́ sórí afẹ́fẹ́ ó ń tẹnu yín jáde hmm. àgbàlagbà ìyáálé ilé ara yín kò dáa hmm. ẹjọ́ torí Ọlọ́run a fi títóbi ọlọ́run bẹ̀ yẹn a fi ìyọ́nú ọlọ́run bẹ̀ yẹn jẹ́ gbógun omi lọ́rùn bàbá wa kí ọlá ẹ jọ ẹ gbàgbé gbogbo ẹ bẹ́ẹ̀ bá lè gbàgbé ẹ kí kálukú rìn lọ́tọ̀ọ̀tọ̀ ẹ ṣọdẹ yín lọ́tọ̀ọ̀tọ̀ hmm. ojú ọ̀run tẹ́yẹ ẹ pò láì faragbára ẹ jọ ọmọ ọmọ kékeré ọmọ yẹn ọmọ twenty six years tó kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́ra tó ń bọ́ wọn tó ń sùn lábẹ́ ilé ẹ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé tó ń bọ́ tó ń hmm. rán lọ sílé ìwé kí ni future àwọn yẹn ṣe fẹ́ rí mm. ẹ jọ torí ọlọ́run bàbá yẹn kò lè rí ọmọ yẹn mọ́ láéláé mm. gbogbo àwọn màmá màmá tó ń náwó tó ń nára àwọn bàbá bàbá mm. tí wọ́n mú nínú owó tí wọ́n ní àgbọ́dọ̀ ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé ẹ jọ ẹ má túbọ̀ fi ìbànújẹ́ kún ìbànújẹ́ wọn ẹ jọ torí ọlọ́run ẹ jọ ẹ jẹ́ kógun omi ẹ gbàgbé gbogbo ẹ̀ ẹ jẹ́ ká wá mú níbẹ̀rẹ̀ ọ̀tun justice Mohbad ẹjọ torí Ọlọ́run á ṣeé ṣe o mo kí yín lẹ́ẹ̀kan sí QH radio family sista àdùfẹ́ ọkùnjídé bàbá àtàwọn tó kù ẹjọ ẹ adúpẹ́ yín ẹ ṣe gan ojú òní tì yín o àwa la máa máa wá ẹ̀yin náà la máa máa bá lágbára Ọlọ́run ẹ ní ṣàṣetì o. àmín ẹ ṣe gan ma ẹ ṣe àdúpẹ́ ma yes ma. tẹ̀bí tààrà tòjú ló mọ̀ ó tún sí yá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. tẹ̀bí tààrà tòjú ló ó tún sí yá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó fa kíkì o. ẹ mà káàsán Mrs. Adébọ́lá Chief Mrs. Adébọ́lá Arinzin Ọbáfẹ́mi yèyé mọ̀ fi kí wéṣu rédíò yányán. yányán ọwọ́ adìyẹn. yes ma. ọwọ́ adìyẹn mi kí ẹ mọ ọkọjọ ẹ̀ ń sọ ń pẹ̀ mo kọ̀ já sí i ní mídíò bọ́ mo mọ̀ mm. pé wọ́n ń kí aláàjì pé wọ́n ṣe é wọ́n pe Bukky Jesse wọ́n pépépé kán pe yèyé kúdí náà. bẹ́ẹ̀ ni nǹkan tá à ń sọ náà nìyẹn. bẹ́ẹ̀ ni tá à ń gbéyàwó ah, nìyẹn pé kí ni ẹ wá rí sí torí ah, aláàjì ti pe àti Bukky Jesse àwọn dẹ̀ ti ní pẹ̀lú wípé QH radio ti pe àwọn báyìí pé tadẹ̀ ti tọ́dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ àwọn ò ní ẹ́fà sọ̀rọ̀ ń pa yèyé kudimọ́ àbí káwọn búra àwọn bá àbí káwọn jà. Mm, that's very good o. Mm, mm. bókì ó kàn máa ń pariwo ni ó ní ó ní um, good heart bẹ́ẹ̀ ni ma. Eh, ó ní cool mind eh, ó ní cool mind eh, kí ó da bára kí ṣe ṣe yẹn ó hmm. da because bí ṣe sọ láàmú àwọn pípín yẹn kọ́ àwọn máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni pé ṣe rẹ̀ hmm. àánú wọn dẹ̀ wá focus lórí nǹkan tá à ń focus mọ́ hmm. orí ọ̀rọ̀ èébú yẹn ló máa wá máa sọ which we don't really want you know so kíkan jẹ́ ká focus so bọ́n ṣe sọ pé kẹ́ tètè sọ fàlàjì kan pé yèyé kudi náà kó má dẹ́yìn pé kí gap yẹn má lọ pọ̀ jù bẹ́ẹ̀ ni ìnà kọ́ tètè gbé hmm. that is very good o ó dà hmm. bẹ́ẹ̀ ọlọ́run wà pẹ̀lú gbogbo wa tẹ́yìn bá padà ní part two. bẹ́ẹ̀ ni mà á máa tó padà dé. ok gbàgbọ́rọ̀ hmm. náà ẹ ṣe gan ẹ kú tẹ̀tí lẹ́kọ̀ọ́ ẹ ṣe gan. ẹ ṣe gan yes ma ẹ wá gbé tó fún ọ̀rọ̀ tó tó fà kíkì o. ẹbí tara tójú ló mọ̀ ọ́ tún síyá o. ẹ wá gbé tó fún ọ̀rọ̀ tó tó fà kíkì o. ètò alánú baríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú ṣòwò lè tó yẹ. ètò alánú baríkà àti oníkejì. àràgbá yàmúyàmú ṣòwò lè tó yẹ. ètò tán fi tọrọ ètò tún ti dọ́dẹ o tí ó là fi jọ tí ó là fi wé. kò lábùkù kò lábàwọ́n ó kún fún oyè. bọ́ọ̀dì àǹtà látọkùn ètò. kò lábùkù. ǹjẹ́ ká máa fàsìkò yìí ká máa fi jẹ́ kẹ́ mọ̀ wípé ẹ abala ètò wa kejì kò ní pẹ́ gorí kò ní pẹ́ wá yẹlẹ ní ká tó ọgbọ̀n ṣẹ́jú thirty to forty five minutes á padà sórí ètò bẹ́ẹ̀ ni o a ní láti tú yànnàná àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ Mohbad gẹ́gẹ́ bí Alhaji ṣe fẹ́ sọ lẹ́ẹ̀kan tó jẹ́ wípé wọ́n ní ká dalẹ̀ ná ọ̀rọ̀ Naira Marley kan jẹyọ lórí ọ̀rọ̀ Mohbad tó jẹ́ wípé a ti ní a máa gbé wá sórí ètò tó yẹ pé ká tún fojú inú wò ó lágbára Elédùmarè àwa náà la máa máa wá ẹ̀yìn la àdébá Balógun Abájídé lórúkọ tèmi o tí gbogbo yín mọ̀ sí DJ Babs J ẹ lápá bíbáyìí àwa ń ó dàbọ̀ for now a ní pẹ́ dé. tó ó yàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ẹ̀kọ́ ìbínú adúpẹ́dúpẹ́ àdúpẹ́ pé okun kó tó dìgbà tí akínmọ̀mí wa o ọlọ́jọ́ ìbí ẹni alájà Fatima rájí pé a ṣe ń ṣàmọ́dún bẹ́ẹ̀ lakímọ́mi wa májòbàjẹ́ àti agbọ̀rọ̀dù tó tawọ́ sí wa tí wọ́n ń jẹ́ kébi pa gbogbo ògbà ẹ̀kú gbogbo ògbà yín o in fact DJ Babzee tàbá ní káwọ́ màmá wa abiyamọ tòótọ́ ni wọ́n abiyamọ dáadáa a ní màmá gan. gbogbo àwọn ìyá wa táwọn bàbá wa lábíàmọ dáadáa o ṣùgbọ́n májò bàjẹ́ àtàgbọ̀rọ̀ dùn yìí wọn fẹ́ kébi pa wá tó bá ti rí báyìí wọn wò pé àwọn dàpẹ́nu àwọn ọmọ yìí ti gbẹ mm. wọn tún tẹ̀wọ́ sí wa ẹ ṣe àdúpẹ́ àbúdí tolókun àbúdí tọlọ́sà àyẹ mòrò owó ni <laughs> owó tó wá bù tí ò lọ bù ẹ iná kan tọkẹ torí mi lágbára Ọlọ́run ẹ wà nínú owó òdì lórí ọmọ lórí ọkọ lórí ayé yín lórí ọmọ ọmọ láṣìṣọba mi ò kẹ ṣe àdúpẹ́ mà mm. ẹ kó tó dìgbà tá a máa padà wá ó kọ mi ò padà àdùfẹ́ alóyin lóhùn yín náà ní QS Radio International Center yeye pèdèpèdè hmm. ẹ ṣé ó dàbọ̀. ó dàbọ̀. ẹ̀hẹ́ Renix Connect ilé iṣẹ́ tó ń bá ni wá olólùfẹ́ jákèjádò àgbáyé ìrọ̀rùn dé bí èèyàn bá wà láyé tí ò ní ẹni tí yóò máa sọ̀rọ̀ yìí lóye ọkàn rẹ̀ gẹ́gẹ́ bí ẹni bí ọkàn rẹ̀ kò bójúmu tó ìdí nìyí ti iléeṣẹ́ Renix Connect iléeṣẹ́ tó ń bá ní wá olólùfẹ́ jákèjádò àgbáyé fi mú ìròyìn ayọ̀ wá látàkàtà iléeṣẹ́ wọn fún gbogbo ọkùnrin tó ń wá aya àti obìnrin tó ń wá ọkọ tó fi mọ́ gbogbo ìwọ tó ń wá ẹni tẹ́wọ́ kẹjọ máa fi ìfẹ́ hàn síra yín iléeṣẹ́ Renix Connect ní kẹ́ fọkànbalẹ̀ àwọn ọ̀nà tẹ́ máa tọrẹ ìpele mẹ́rin la pín sí èyí tó bá wù yín lẹ subscribe sí ìpele àkọ́kọ́ la pè ní premium tàbí platinum member ìpele yìí ló kó àwọn àǹfààní ọlọ́kọ̀ọ́jọ̀kan sínú jù lára àwọn àǹfààní tí ẹni tó bá wà ní ìpele yìí máa jẹ́ ni pé a kò ní agbára láti fi orúkọ wọn ọ̀rọ̀ wọn tàbí ìgbésẹ̀ wọn sí ojú táyé lórí social media àyàfi tí wọ́n bá fẹ́ ká ṣe bẹ́ẹ̀ bákan náà ni wọ́n ní àǹfààní láti yan ọkọ tàbí aya tàbí ọ̀rẹ́ àyè tó bá wù wọ́n nínú ìpele platinum tí wọ́n wà àti nínú àwọn ìpele mẹ́ta tó kù tí wọ́n sì tún ní àṣẹ láti yẹ profile picture wọn wò bí ayẹyẹ kan bá wà ń lọ lọ́wọ́ nínú àwọn ìpele tá a ní ẹni platinum ní àǹfààní láti lọ síbi ayẹyẹ náà tí wọ́n invite ẹ̀ ni pípèsè iṣẹ́ fún ẹni tó wà ní ìpele yìí tó nílò iṣẹ́ paríparí gbogbo ẹ̀ bí ẹni tó wà ní ìpele wọ́n á bá a ṣètò ìwé ìgbélù sí orílẹ̀-èdè tó bá fẹ́ jákèjádò àgbáyé àdéhùn ìpele yìí ò ju ọdún méjìlá o tó bá ti rí ẹni tọkàn rẹ̀ fẹ́ a ó yọ orúkọ rẹ̀ kúrò ìpele ẹlẹ́ẹ̀kejì la pè ní ìpele gold ẹni tó bá wà ní ìpele yìí gbogbo àǹfààní tí ẹni tó wà ní ìpele àkọ́kọ́ platinum bá jẹ lòun náà máa jẹ ṣùgbọ́n tí wọ́n máa máa tọ ìpele alákọ̀ọ́kọ́ lẹ́yìn ni o bákan náà la ó ṣe ìwádìí ìpele tá a mọ̀ sí background wọn fínífíní ọdún kan ní ìpín àdéhùn tó wà fún ìpele yìí ìpele ẹlẹ́ẹ̀kẹta ní ìpele silver gbogbo ènìyàn ló lè forúkọ sílẹ̀ fún ìpele yìí àǹfààní ò dẹ̀ sí fún wọn láti yẹ profile picture àti láti yan ọkọ tàbí tàbí aya tó fi mọ́ yíyan olólùfẹ́ láti inú ìpele platinum àti gold àyàfi nínú ìpele silver nìkan wọn ò lágbára láti sọ fún wa pé kí a má fi orúkọ wọn léde lórí social media torí pé àǹfààní privacy tí wọ́n ní ó kéré jọjọ ìpele ẹlẹ́ẹ̀kẹrin la pè ní companion seeker ọjọ́ orí ni yóò sọ irú àwọn ènìyàn tá ó fi sí ìpele yìí ẹni tọ́jọ́ orí rẹ̀ ti tó àádọ́ta sókè ló ní àǹfààní láti forúkọ sílẹ̀ ohun táwọn nílò ni ẹni tí wọ́n jọ máa sọ̀rọ̀ títí láé gbogbo àǹfààní tó wà fún àwọn tó ń bẹ ní ìpele premium náà ló wà fún ti ìpele companion seeker àárín àwọn tí wọ́n jọ jẹ́gbẹ́ lọ́jọ́ orí nìkan ni wọ́n ti lè yan ọ̀rẹ́ ṣe ti wá rí i pé ó pé ń jùlọ láti yan aya ọkọ tàbí olólùfẹ́ nínú àwọn ìpele tí iléeṣẹ́ Renix Connect gbé kalẹ̀ yìí ṣe ilẹ̀ aláwọ̀ dúdú nìwọ ti wá àbí ọ̀dọ̀ àwọn òyìnbó aláwọ̀ funfun ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ wa èrò kẹ̀tíkẹ̀tí nílé iṣẹ́ Renix Connect tó wà ní nọ́mbà four four zero Louisiana Street Houston Texas seven seven zero zero two tàbí ọ́fíìsì wa tó wà ní Odiolówó complex Odiolówó street adjacent Namako water along Olisa road Ìjẹ̀bú-Òde Ogun State ẹ pè yìí plus one three four six seven one six one eight one five tàbí kẹ́ whatsapp wa láti lè dá yín lónìí ní kíákíá sórí zero seven zero five one five one five four four three ẹ̀dẹ̀lẹ̀ kàn sí wẹ́bsáìtì wa www.renixconnect@gmail.com láti yan aya tàbí ọkọ tó fi mọ́ yíyan olólùfẹ́ tí bá ní dọjú alẹ́ ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ renix connect ẹgbà bẹ́ẹ̀.